<coughs> cross post video for me <laughs> I can show your face mo show face yẹn dada cross video cross post mo ti jẹ yes I eat early mo ti jẹ dinner yẹn ń ta yín hmm, kàrí mọ́tò jẹ pala tí ò come over here mi ìdárúkọ ọmọdé rí ó máa ń irritate mi Kàrímù <laughs> àwọn ọmọ dímọ̀ tí pásítọ̀ oní pásítọ̀ ni bàbá ẹ̀ ni wọ́n bí Kàrímù kọ̀mù <clears throat> ìrẹ́jà má bínú má jẹ́ sápá ẹ lórí oúnjẹ lọ́wọ́ má bínú jẹ ọ̀rọ̀ tí mo sọ yìí <laughs> ó fọ́ ní sí i. a máa ẹjẹ bá wa ṣí ẹ o ẹ̀yin olórí burúkú dẹdẹ áàkì péjì mi tẹ máa ní tí mi bá bá òfò àwọkọ ẹ ní ṣe ayé yín máa bàjẹ́ òfò lẹ máa ṣe lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ mo sọ mo mm. ń ta yín má mm. mi cross post ẹ dàrí. Mm. ó ti tó bíi two um, by next month twelve of next month hmm. nine eleven nine twelve nine nine twelve next month oh my pé cross i mean cross i mean by me cross pose Gary. Oh my pé yes, you tí Mohbad cool. Me tí treat case ọmọdé rí ọmọ tó ń pè to kárìmọ́ yìí mi ì sọ̀rọ̀ honestly because Um, kò strange sí mi but mo fẹ́ sọ fún yín lónìí tó bá jẹ́ pé real life ẹ̀ bó ṣe ń ṣò ẹ̀ ló ń ṣò yẹn ìsú tó bá jẹ́ pé torí tẹ́lẹ̀ jẹ́ mo kọ́kọ́ wí pé the girl she's playing game ṣẹ́rí ọmọ yẹn ó number one kò mọ gbogbo nǹkan tó kọ́kọ́ ń ṣe yìí ná ó ní ìgbéraga ó ní ẹ̀mí èṣù ó ní jealousy spirit àwọn ìwà tó wà nínú kàrímọ̀ mò ń sọ yìí o gbogbo ogun tó ti ń gbé ti mi ò sọ pé wùmí ló pa ọkọ mi ìsọpọ̀ nǹkan ló pa ṣé ti yé bẹ́ẹ̀ gbogbo ogun tó ti ń gbé ti ọmọ yẹn àti Liam láti ọjọ́ yìí òun ló sápamọ́ tó wà nínú ìgò tó ń jẹ́ jìn tó ń pa irọ́ tó dẹ̀ ń sọ̀rọ̀ láti máa gbógun sí ọmọ ìkókó yẹn ó jealous this this lady tí wọ́n ń pè ní Kàrímọ́ ó ti ń jealous Wùmí for long time ó in fact tó bá jẹ́ pé eventually tó bá wá. Wa tó bá sọ pé òkè bóyá wù mí mọ̀ nípa ikú ọkọ ẹ̀ o òun àti kàrímọ́ ni torí kàrímọ́ ó lè dẹ̀ ní kàrímọ́ kàrímọ́ she's a thief ṣé rí bó ṣe wà lamẹ́ríkà yẹn nínú fámìlì yẹn tó rè pé òun ti ń kọ́lé sí gbóná ti ń kéré èèyàn lọ́nà abúlé ẹ̀gbá àbí bọ́mì nínú abúlé ẹ̀gbá kábúlé ẹ̀gbá súnmọ́lé gbóná ní sọ́gọ̀ọ̀tà ní wọ́n ti ń kéré wọn ṣeré yẹn kàrímọ́ ẹ̀ kan ó fẹ́ jẹ́ kó jẹ́ òun nìkan nínú ọmọ bàbá nínú ọmọ ìyá ẹ̀ ṣé mo pé ọmọ bàbá ẹ̀ náà bó ṣe ń gbé náà wojú wọn ló gbé náà wojú ìyá wọn ọ̀dẹ̀ tí ìdálàmú o wọn ò ṣe kankan fún un ìyá tó bí mi ò sọ pé ìyá ẹ̀ ṣe dáadáa fún kò ṣe dáadáa fún ó ló gbé òun lẹ́ni ó dẹ̀ tún praise bàbá ẹ̀ ń sìn pé bàbá òun kan ó dá o bàbá òun ní owó bàbá òun wa níbi níran ni pásítọ̀ ní lẹ́kọ̀ọ́ wọ́n máa sú ẹ̀ wọ́n máa lọ sẹ́wọ̀n bóyá ń gbà sí yẹ fẹ́ tó fẹ́ kọkọ ẹ̀ sílẹ̀ bóyá wàhálà wà bóyá ó rí pé bàbá yẹn lè tọ́jú ẹ̀ jù lọ ó nílé ó wà òkè tó ń bá fi sílẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ ó máa wà òkè bẹ́tà àdúgbò òun máa gbé kiri ṣó ti ṣe bẹ́ẹ̀ ó gbé fún bàbá ẹ̀ ọmọ yìí tá à ń sọ yìí nǹkan tí bàbá ẹ̀ ṣe fún ó ní ìgbà kan wà tán ṣe báyìí fóun torí pé ìyá òun gbé òun àwọn ìyá àti bàbá tó jọ gbélé ṣó ń gbọ́ wọ́n rèpọ̀ ọmọ wọn àwọn ọmọ ẹ̀gbọ́n àti àbúrò wọ́n ń bára wọn sùn ọlọ́run má jẹ́ kó rí wa burú ṣó ti yé bẹ́ẹ̀ yẹn Kàrímọ́ ó wá ń sọ bó ṣe ń bú gbogbo wọn ó bú ẹ̀gbọ́n ọmọ yìí ó bú ìyá ẹ̀ ó ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn ó bú everybody ẹ̀ mọ́rísì tó fi bú ìyá ẹ̀ torí pé ìyá ẹ̀ kọ apol ọmọ yìí ó reject offer ẹ̀ ìyá ẹ̀ bí Amẹ́ríkà tán ó fẹ́ kí ìyá ẹ̀ máa ṣe ọmọdọ̀ fóun kó máa bá òun tọ́jú ọmọ ìyẹn bá wòó pé wọ́n ń pawó lamẹ́ríkà ni owó rẹ̀ wá bí kò wá máa jókòó as a police consign tó jẹ́ pé ẹ̀gún spoil Lagos ìyá bá ta mọ́ra ló bá lọ síbòmí láti máa lọ ṣiṣẹ́ iṣẹ́ mọ́ ṣe ń ṣe lamẹ́ríkà kó lè rí dọ́là palọ́lé ìwọ́dẹ̀ gbé wọn wá ní láti wá ṣe ọmọ ọ̀dọ̀ gbogbo wọn kọ̀ ṣe mo rí sì ti ogun kàrímọ́ fi le kàrímọ́ ní bìgínì gbogbo ètò jáde tó sọ pé ti ń ṣe bàbá Mohbad lòun lòun pè yẹn pé mistake ni irọ́ ló pa ó mọ̀ọ́mọ̀ pa irọ́ mọ́ bàbá Mohbad ni nítorí pé wọ́n ti sọ nígbà yẹn pé ó máa pín owó torí pé Mohbad ní owó wọ́n máa jọ pín owó owó yẹn ló wá rí pé wọn wá carry òun along ó lè ní Karimo is a thief tán bá bí ẹrẹ tán bí bàbá ẹrẹ Karimo tán bá bí dádì ẹrẹ come for me you live in America I'm in Canada tó bá bí pop sí ẹ dáadáa tó bá ti bí ìyá ẹ no ìyá ẹ torí ìyá ẹ ò jẹ kankan pop sí ẹ tó pọ́n lé yẹn tó bá ti bí re come for me kò ní yẹ àti gbogbo àwọn tó ń support ẹ ẹ níjọ sóríire pọ̀ Karimo ò ní ṣe oríire kan bó ti wù kó mọ kò ní dáa fún ẹ sẹ́tàwọn kọkọjáyé tó bá di lọ́la ọkọ̀ ẹ lè kú ìwọ náà lè kọkọjáyé ọkùnrin tó ń pariwo yẹn tó gbé above everybody tó jẹ́ kárí mú mi yẹn bọ̀bá yẹn lè kú mọ́ ẹ ló lè kú kílẹ̀ tó mọ́ kò sí ìkọ́ tọ́lọ́wọ́ ò lè ṣe táùsàn ọ̀fọ́ mọ́ òtó ọlọ́run ń lùpa àti èṣù èṣù kan má tẹ̀ tún sọ̀rọ̀ èṣù òun gbọ́ olórí burúkú èèyàn ni ẹ torí wọn carry along again owó tó o ti rò pé o máa rí bó ṣe rò pé o máa ṣe géèmù yẹn kò rí bẹ́ẹ̀ tó bá kú tí o jealous Mohbad gan Wùmí yẹn o jealous ẹ̀ gan you a jealous bitch kí ni mo sọ fún ẹ̀ka ni mo orí ẹ̀ ò dáa ifá àdáàdì ẹ̀ tó fi ń bọ̀ sẹ́ kò ní ra gbá fún ṣé kóbìnrin tó gbé ọmọlẹ̀ tí bàbá ẹ̀ bá dá ni kò ní mọ̀ nǹkan tó ṣe ni tó bá jẹ́ pé bàbá ẹ̀ kú sí tí màmá ẹ̀ wá fìyà jẹ sanoda thing but ó gbé ti bàbá ẹ̀ ó wá pariwo ó gbé ẹlẹ́ o ó ṣe gbá o ó ṣe kíríkọ o bàbá ẹ̀ màmá ẹ̀ wà máa ṣépè fún lójoojúmọ́ if i talk about my mom mi ò fi màmá mi sọmọ ọ̀dọ̀ rí mo kọ́ ilé mo ní kí mọ́mì mi wá bẹ̀ ó lóun ò wá my mom is not even like your mom wọ́n ti ṣépè fún ẹ̀ wá ti rìn wọ́gbó lọ fúnra rẹ̀ ló máa dì pẹ̀lú ẹ̀ so ọlọ́pàá tí màmá ẹ̀ jẹ́ kò tiẹ̀ kò tiẹ̀ lé mọ́mì ẹ̀ ò lè now tí mọ́mí ẹ bá dájú ni tí mọ́mí ẹ bá jọ̀dájú àbíyàmọ ìwọ kọ́kọ́ ló má máa sọ̀rọ̀ <laughs> bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí àwọn kan wà wọ́n ní táwọn bá lóògùn tó wọ́n bá dánwò lára ọmọ àbí ará ilé wọn ará àtàgùn ò ní sá ìyá ẹsẹ fú o wá bẹ̀rẹ̀ sí ṣe gàlègàlè ló ṣe bí olórí burúkú lè ní ẹ̀nà ọ́ gbogbo story tó kàn ń yí sọ̀tún òyí sósì àti ọjọ́ yìí mo kọ́kọ́ wẹ̀ ńgbà tó jáde mo ní bóyá wù mí ló ń bẹ̀ kó wá máa play game mọ mo rí náà pé kò wù mí ò bẹ́ oníjọ́ yẹn o jáde o nà dáadáa ó fọ́ létí kò dẹ̀ nà ẹ́ padà kò nà ẹ́ padà tó pé o jẹ́ gbọ́n ṣé wọ́n ló bi ni àbí wọ́n ló dáa ó ní o fún lówó kan ní o sọ pé ẹ olóòna ìyá ẹ̀ gan ṣé ìyá ẹ̀ bí wọ́n ṣe o tìtì wù mí yẹn ṣé ìyá ẹ̀ ó lè tìtì ẹ̀ bẹ́ẹ̀ you are too arrogant you are too proud olórí burúkú ni ẹ́ ó ní ọmọ kinní kan ó lè ní ẹ̀nà ó fẹ́ pín owó mú bá nǹkan tẹ́jọjọ ṣe tẹ́lẹ̀ ìwọ ó wà very ó wà mọ́ tó bá jẹ́ pé wọ́n ká nǹkan kan mọ́wọ́ wù mí eventually ìwọ ni kọ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀ ìwọ ni dókítà kẹ ò apààyàn ayé ẹ̀ máa bàjẹ́ lamẹ́ríkà tó wà yẹn ṣùgbọ́n ayé ẹ̀ torí ẹ̀ nígbà kan náà lọ ṣe kinní kan ìwọ ló ń fún ọ ní gbogbo information wọn ò ṣe kinní kan o Lagos State ò ṣe nǹkan kan wọn ń purọ́ ni o kinní kò ṣe gbá o kò ṣàwo o simply because o fẹ́ nail o ti pa Mohbad pẹ̀lú àjẹ́ inú ẹ àti jealousy spirit ẹ in one way or the other ẹ ti bìwín ìṣẹ́ ó ti kú nìyẹn ọmọ tó tún fi sáyé ìwọ máa jókòó síbẹ̀ yẹn wà ní ẹ ọmọ kan wọ́n máa lọ ṣe DNA test ṣé ọmọ tiẹ̀ yẹn ìwọ́n bá bí ẹrẹ kó lọ ṣe DNA test ó ṣe lọ ṣe DNA test àwọn ọmọ tí wọ́n gbé tó wà lamẹ́ríkà yẹn nígbà tí ọmọ yẹn ó ṣe lọ ṣe DNA test ó tún àwẹ̀ pé nítorí pé ọkọ tiẹ̀ wà láyé sí ọmọ òsì Ida ìdá kí wọ́n kọ́kọ́ kú ọ̀kẹ́nìkan kú nu yín so ti yé bẹ́yẹ gbogbo èèyàn tó dẹ̀ wá sáyé ló máa kú èmi ò support anybody pa anybody o but it's too much for you olórí burúkú ọmọ ni ẹ́ àtọ́jú ló ti sọ̀rọ̀ mi ọlọ́gbẹ́ni gbẹgbẹgbẹ ẹ bàbá eh? jẹ́ ń sọ fún ẹ̀yà Mohbad tó bá lọ bá ba mí tó bá lọ bá ba. bá ba kàrí mọ́ torí pé ó fẹ́ fi ẹ̀ṣọ́ ọmọdọ̀ tó ń gbé ẹ mọ́ra àgbẹ̀mọ́ tó To gbé e mora ó ń kọ̀ tiẹ̀ ó kọ̀ mo e ẹ̀mẹ́ran ó ń gbé ẹ mọ́ra lóríṣiríṣi so that we, you go to America á ṣe visa fún ẹ wàá lọ máa ṣe ọmọ ọ̀dọ̀ ọdún tó bá ṣe visa fún ẹ kí wọn náà gbé bẹ́ bí ìyá ẹ ṣe gbé bẹ́ ni kí wọn náà gbé bẹ́ ọmọ òṣì tó jókòó tó ń bú ìyá ẹ tó ń sọ̀rọ̀ ìyá ẹ pé ìyá ń gbé òun bàbá òun ẹ ó fi lẹ̀ sí bàbá òun ẹ tí ìyá òun ni tí wọ́n fẹ́ pé bàbá òun ò fẹ́ ayé bàbá kí ló ṣe bàbá ẹ ṣe bọ́ oníbìnrin náà ni bàbá ẹ ṣe bọ́ pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin náà máa fira wọn sẹ́ẹ̀ tó pé ọkùnrin ò gbérímọ́ obìnrin ò gbérímọ́ but ìyá bàbá tẹ olóṣì ní ṣọ́ọ̀ṣì ó dẹ̀ sì gbèrè àbí báwo ni olórí burúkú ni ẹni wà ní ìwọ ló ń finá mọ́ ó finá mọ́ bọ̀bọ̀ yẹn títí tí ṣe rí bí bọ̀bọ̀ yìí ṣe sọ̀rọ̀ àmì bí káyìmọ́ ṣe ti ń sọ̀rọ̀ láti rẹ̀ ó ti wà too involved in Wunmi's life controlling everybody talking he just want to be in charge kò ní yẹ òní ṣoríire Karimo òní gbádùn kò ní yẹ bẹ́ẹ̀ ni mo sọ lọ sọ pé ta ló bèrè lọ sọ mọ́ abẹ́jẹ́ kí n bàbá ẹ̀ kò sọ pé bàbá ẹ pé mo ní kò ní dáa fún ẹ òkò òkò ní yẹ mẹ́ẹ́n ẹ yọ yarí mi. tó bá kó pàǹgọ̀ lọ sẹ́sìn sí a máa sọ pé góòlù ló ń wá o góòlù ló ń wá amòye tó ń sọ ọdún wo ló dá Amẹ́ríkà. kí ló kọ́ gan-an ẹ òun fẹ́ lọ ṣe project òun òun fẹ́ lọ ṣe kiri kan ni you are too proud kó kó ṣe lọ gbogbo àwọn tó ń gbé sọ́wọ́ sórí kí ni wọn yẹn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ pọwọ́ ní olóṣì ní gbogbo yín ẹ lọ wá ṣẹ́ṣe olórí burúkú tí ẹ bá tẹ́ ẹ bá kírètì sí nǹkan ẹ lè ṣe nǹkan kan àtẹ̀yí tó ló kàwé nu yín ìwọ náà ti bẹ̀rẹ̀ ẹ tẹ́ẹ̀pù fún mi ẹ kílọ̀ fún mi kí ló ṣe kí ló dé Mohbad ti kú ó ti bóyá ó ti ó ti kọ́ ọmọ yẹn ṣìnà ìwọ wí ọ̀dí ọ̀dà ó ti kọ́ ṣìnà nìyẹn ó dẹ̀ ti kú nìyẹn wọ́n wá fi náà mọ bó ṣe lọ sókè ló ń lọ o jáde nígbà tó ṣe tán sí ó wá ń dọ̀rọ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ bàbá Mohbad ní ẹjọ́ pé tó bá yẹ pé bí ìwọ ṣe ya plan yẹn tẹ́lẹ̀ ló ṣe rí ó fẹ́ gba percentage ní owó Wùmí nì o ní kí Wùmí lọ sílé ẹ̀ kó lọ máa gbé mẹ́ olóhùn ò lọ o ní kí Wùmí lọ bí olóhùn ò lọ o ní kí mọ́mí ẹ̀ ṣe báyìí olóhùn ò ṣe kí ló dé wá ìwọ ò gbọ́ ẹ̀kọ́ ò dúró gbẹ̀kọ́ ò yaṣá ó bó gbogbo ara ò bọ́wọ́ ò bẹ́sẹ̀ gbogbo ẹsẹ̀ rí pàlàpàlà wàá máa ṣi ẹnu bíi kí lorúkọ ẹ̀ náà ẹnu ẹ bí ọ̀bẹ rẹ lé ẹnu ẹ tòkè tó ṣe pẹlẹbẹ tí sísàlẹ̀ náà síwájú bíi ti dọ́ńkì orí ẹ̀ burú ni ó jókòó síbẹ̀ yẹn bó ṣe ń gbógun ti Wùnmí àti ẹ̀gbọ́n pòkè bóyá tiẹ̀ ní kọ̀ọ̀kan sọ bẹ́ẹ̀ ló máa gbógun ti Liam kékeré ṣé tí Liam tí Mohbad bá dẹ̀ ti kú kó má fi kankan ó ní kí bàbá kó gbógun ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ let me tell you something Wùnmí àti Mohbad ẹ́ eh? tó bá jẹ́ pé lórí tí ó tó rí ẹ̀ ò bá dàrú Mohbad àti Wùmí e ẹ sọ bákan ẹ ṣe bákan ok ó ní right kó má tiẹ̀ bímọ fún Mohbad òun ló fẹ́ tó fi kú wọ́n dẹ̀ mari wọ́n dẹ̀ jọ wà ní Mohbad o de tí ì lówó ńgbà tó fẹ́ náà ṣó ti yé tó bá ní wọ́n sign ẹ̀ àbótí lówó ni ṣó lówó ni ò kọ́lé ṣó lówó ní ẹ ilẹ̀ kan ilẹ̀ kan wà níbì kan tó náà fẹ́ gbà mú jáde ìwọ ló sọ pé kò sílẹ̀ kankan ìwọ ló sọ gbo story tó bá jẹ́ pé ìwọ kọ́ ló bàbá kọ́ ló bá sọ̀rọ̀ ní ọjọ́ yẹn kí ló tún wá sọ fún ìwọ mà ló sọ fún wa pé ilẹ̀ tó ń fẹ́ sí kinní yẹn sí ìwọ ni mọ́mì yẹn fẹ́ bára ilẹ̀ yẹn ẹ̀ẹ́n torí pé wọ́n ríran fún ẹ pé kò má ra ilẹ̀ yẹn kinní kan kìnì kan ọ ni wọ́n wá ṣe wá sọ pé ni ni mo bá ṣe wá ra lẹ̀ ìwọ mà ló sọ gbogbo story tó ọ̀rọ̀ ìwọ mà ló lọ sọ́dọ̀ dadi free tó sọ gbẹ ṣẹ́rọ̀ ọ̀rọ̀ bàbá Mohbad nìkan ló sọ because nsì òun gbọ́ àwọn èèyàn tó máa support ẹ láti finish ìwòmẹ́ for this gan ó yẹ kí bàbá Mohbad gan at everybody ó yẹ kó forgive Wùmí gan ni kọ́mọ̀ pé lórí burúkú ni ẹ́ ó fẹ́ kọ́mọ yẹn ó má rì torí bó ṣe ti ṣèyàwó yẹn ó dà pé wọn kì í ṣèyàwó wọn ṣèyàwó orílẹ̀ yìí torí ó sọ pé mọ́mi ò ṣèyàwó bọ́ kò mátà ó dà pé ó mà tuntun wá ṣèyàwó yẹn tó wá bìlí pé wọ́n á fi òpin sí anybody wúlọ̀ ṣèyàwó mọ́nu lẹ́yìn so ọlọ́run wá lọ́kì ọmọ yẹn ó wá jẹ́ kọ́mọ yẹn wà lọ́kì ó wá ṣe kí ni ó wá dìde ó wá fẹ́ ọkọ ọkọ tiẹ̀ wá bẹ́tà tiẹ̀ ó wá wòye pé tọkùnrin yẹn bá wà láyé ìwọ ló pa Mohbad bẹ́ẹ̀ ni àti nǹkan láti sórí àwọn èèyàn tó máa ń pa èèyàn different way of killing people you jealous this person you can bewitch and cause problems spiritually for this person you are the part of people percentage tó gbé nínú ẹ̀ o jealous ẹni yẹn gan ọkọ tó fẹ́ yẹn for that pé o hate àbúrò ẹ̀ o dẹ̀ jealous ẹ ò fẹ́ kó sórí rẹ̀ because lẹ́yìn tí wọ́n ti wà lamẹ́ríkà ló fẹ́ kẹ́fì wọ̀dí wá ṣerú ẹ̀ ni bó ṣe kó àwọn ọkọ̀ tó wà nílé ẹ̀ tán wọ́n máa sà ẹ́ kí ló gbà tó gbà rí tán máa ṣoríire nínú ilé gan tí o máa wá lọ sí amẹ́ríkà wọ́n á sọ gbẹ̀dí kínní ni tí o bá bímọ tó bá ṣiṣẹ́ wà á kó àwọn ọmọ ẹ lọ sí crèche wà á máa ṣiṣẹ́ kò ṣe pé kó wá gbẹ̀dì kan wá kó ní kó máa ṣerú ẹ tó bá dé amẹ́ríkà tó bá ti rí pé wọ́n ń powó lamẹ́ríkà ni ó máa já ó ń gbọ́ kàrímọ́ orí ẹ̀ ti dàrú ó ń bú ìyá ẹ̀ ó ń sọ̀rọ̀ ìyá àbúrò ẹ̀ wọ́n máa ṣe DNA ni lọ ṣe DNA test àwọn ọmọ ẹ̀ ṣebí ọkọ tiẹ̀ ò tí ì kú torí bó ṣe wà yẹn ẹ tí wọ́n bá fẹ́ ni eh àwọn kan wọ́n máa ń sùn mí sọ Anybody kẹ́nìbọ̀dì máa ṣàrísù ìwọ ò ṣàrísù ìwọ ọkọ ẹ gan bó ṣe sọ pé one nine ni four one nine náà ni ó ní ìyá ẹ fẹ́ kó fẹ́ ọkùnrin ọlọ́kọ mẹ́ta ó dẹ̀ tí wàá fẹ́ tí ò ṣe ọlọ́kọ mẹ́ta nìyẹn kí ló dé tó kọ́kọ́ sọ fún wa tẹ́lẹ̀ torí ńgbà tó tí ìyá ẹ̀ wà lé to accept tó agree láti máa bẹ tọ́jú ọmọ ìgbà tó jáde tán tí gbogbo plan yín àti bẹ́ẹ̀ ṣe máa pín owó sódàrú tí wọ́n kún ọ̀kárìwọ̀ àlọ́ǹgì mọ́ orí ẹ̀ wá gbóná Karimo, you you must be crazy. Olórí burúkú ni you also abuse your mommy. Ìtí mommy, tó bá jẹ́ mọ́mí mi ló bí ọmọ Karimo yìí, ó máa ti kú. Àbí kó ti ya wèrè. Ben ni mo sọ fún ẹ. Màmọ́ mi kò wá mọ́mí mi ò kí ni màmá ẹ̀ ṣe fún? Màmá Karimo ò ṣe kan fún Karimo o kàn jáde lọ òun àti ọkọ ẹ̀ tí òun àti bàbá Karimo ò fẹ́ra mọ́ ó dẹ̀ gbé sílẹ̀ fún bàbá ẹ̀ kí ló bá dì mẹ́ bóyá bàbá ẹ̀ kọ́lé òun ò dẹ̀ tí ìkọ́lé ó dẹ̀ fẹ́ jámọ́jámọ́ ó gbé fún ìkan nínú wọn ló máa gbé tó bá lọ sí kóòtù gan ó lè ní kóbìnrin gbé tó bá ní interest tóbìnrin bá dẹ̀ ní òun ń ṣiṣẹ́ òun ò nílera yóò lè gbé ọmọ sílẹ̀ fún bàbá ẹ̀ kò ṣe pé lọ gbé sọnù sígbó náà ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló gbé ọmọ wọn sọnù sígbó ìwọ tó tiẹ̀ sọ̀rọ̀ pé mo bú ìyá mi bíbá yẹn okay let me block ìyá ẹ̀ in tí Karimo ṣe yẹn kò lè ṣe fún mọ́mì mi màá mi mo sọ fún yín kẹ́kọ́ sí lọ you don't know my story ṣé èmi àti Karimo jọ wà nínú sàwáwùdì àbí story mi ni story Karimo ni Karimo ń ṣí èrè náà Karimo ń síwìn náà ṣé ìyá ẹ̀ lọ gbé sọnù sígbó ni kó gbé sọnù náà ìyá ẹ̀ ṣó gbé sọnù sígbó ni àbí ìyá ẹ̀ ìyá ẹ̀ ti dídì gbé lọ kó lọ gbé fún àwọn èèyàn kan máa fi ṣàṣẹ́wó ṣé ìyá gbé ó gbé ṣé ìyá ẹ̀ wà nínú ṣóòrùn pé òkè ìwọ wá lọ sí Libya kó lọ ṣàṣẹ́wó wa o àbí ìyá ẹ̀ kí ló ṣe ó ti sọ pé ó gbé òun sílẹ̀ ibi tí wọ́n ti ń ṣe ń jọkàn wọ́n rèpò òun àwọn tí wọn ò gbé sílẹ̀ ńkọ́ Ìyábọ̀ Òjó ò sọ pé wọ́n rèpù àwọn kọ́sì òun kan rèpù kò pọ́n ìyá ẹ̀ lè tẹ́ spider níbo ni ìyá ẹ̀ wà nígbà tí wọ́n rèpù ẹ̀ àwọn gbogbo fámìlì mo ni wọ́n wà tí gbogbo àwọn ọkùnrin fi rèpù Ìyábọ̀ Òjó ṣé tòtórí ẹ̀ kò wá ṣe ṣé tòtórí ẹ̀ ó yẹ̀yẹ̀ màmá ẹ̀ ni bí màmá ẹ̀ ṣe sick ó tún wà both of it so ìwọ tó sọ̀rọ̀ yẹn tó sọ pé you abuse your mother here i'm abusing my mother do you know what i've done to my mother ṣé òun tọ́ èmi tọ́jú ìyá tèmi èmi ṣe iṣẹ́ fún àwọn family tèmi ni ọ̀bọ làwọn family tèmi fi lọ̀ mí ṣé wọ́n lè fi lọ Karimo wíṣì orí ẹ̀ dàrú fẹ́ fi kéèsì mi àti Karimo wéra kò ní dáa fún ìwọ tó sọ̀rọ̀ yẹn òfò ló máa ṣe nínú ọdún ìkọ́dún tó parí mi ò fẹ́ ṣépè mọ́ o kò jẹ́ kó ìyá ẹ̀ kó pé kí mo sọ jẹ́ kó ìyá pé Karimo ó wà ní spiritual rem níbi tí wọ́n ti pa Mohbad Karimo hate Mohbad jealousy yẹn nítorí pé òun tó ṣe lọ́kọ tó wà l'Amẹ́ríkà yẹn everybody has to be begging from her everybody has to has to be coming after her and bó dẹ̀ ṣe ti rí Mohbad àti Wùmí tán bá fi wọ́n sílẹ̀ of course Mohbad ń la ìgboro ayé jà tí ọkọ bá dẹ̀ ti la ìgboro ayé jà ọkọ obìnrin náà ìyàwó náà máa fọhùn dada. so ó ti rí gbogbo ẹ̀ ó wà nínú àwọn tó olórí burúkú ni Karimo Karimo is a killer bọ̀bọ̀ tó wà lọ́wọ́ ẹ̀yẹn náà you a danger ó dangerous fún ó dangerous fún ọkọ tó lọ fẹ́ yẹn gan your children also DNA tests must be conducted for your child ẹjọ́ tó ìwọ ló kọ́kọ́ jáde lọ sórí dadi fridge tó bà gbogbo àgbáyé jẹ́ ẹ̀yin lẹ kọ́ wù mí ní gbogbo wàhálà tó wá kó sí àti gbogbo géèmù yìí ìwọ ni ló gbé orí burúkú o hate wù mí but nígbà tí ọkọ ẹ wá kú yóò wá show ẹ ní fake club. tó ló sọ pé ẹ eh, kò kí carry along you don't even know anything about her marriage èyí tó bá jẹ́ pé ó ti sọ fún ẹ tó bá sọ fún ẹ kí ló fẹ́ ṣe kí lè kò ló ẹ lè ṣe kí ló fẹ́ ṣe sí tó bá jẹ́ pé ẹ kíní kan kìnì kan ó yẹ kò yẹ kó kárì màmá ẹ̀ along tó bá kárì màmá ẹ̀ along ni màmá ẹ̀ yẹn ẹ ìbámútẹ̀ bá ti kárì màmá ẹ̀ along ẹ àkáǹtì kan wà ẹ ìyá ẹ̀ ló fi ṣe àkáǹtì yẹn tell me you are boasting of the property tó ní ó wà ní tó ní ó kọ́lé síbì kan ìyálà ìjà ẹ̀ ṣé ọkọ ẹ̀ wà tọkọ ẹ̀kọ́ lọ́jọ́ ṣiṣẹ́ l'Amẹ́ríkà níbo ni property ọkọ tiẹ̀ wà ọkọ tiẹ̀ níbo ni property ẹ̀ wà ti ilé tó yá ikọ́ sí ọ̀nà Ṣàngó tàbí tó ti ń bẹ orí dànù ní ọ̀hún yẹn ó wá sọ nísìn pé ilé ẹ̀ tó pé wá sí kiri nbọ ṣọ́kọ ẹ ló ìwà àtọ́kọ ẹ ló ní àbí ìwọ nìkan àbí mọlọ́kọ tiẹ̀ mọlọ́kọ lé sí olórí burúkú ọmọ Karimo you jealous of Wunmi you are ó ti kú bàbá ẹ ẹ lè torí pé ọmọ onísìn tó fi ẹjídé àwọn èèyàn pé kó ṣàṣe tó ló ti mọ̀ bóyá ó ti ṣe ṣìnà bẹ́ẹ̀ ni ìwọ ṣé kọ́ńtọ́ kọ́ńtọ́ ṣé fẹ́jì lọ́kọ ẹ fẹ́ ni aṣẹ́wó nìwọ náà nà ọ́n tí ìwọ tó sọ pé àwọn ọkùnrin kan rè pẹ́ ó lè jẹ́ pé níbi tó ti máa lọ ó yóò ó máa lọ sùn pẹ̀lú ọkùnrin kan ìkan wọn kàn wá take advantage yẹ pé ókè àwọn kan wá pé wọn kan wá rè pẹ́ àbí sọ story bó ṣe rí fún wa gọgọgọ mọ́ ṣe rè pẹ́ yẹn kí ló dé tí bàbá ẹ àbí bàbá ẹ ló rè pẹ́ ni torí kò yé mi fún ẹ nìyí tell us àwọn tó rè pẹ́ yẹn ká ní kíjọba nàìjíríà kan bá wa dì pẹ̀lú wọn ìwọ ló jáde kì í ṣe Wùmí ló parọ́ mọ́ gbogbo everybody Lo da gbogbo nǹkan rú ló sọ fún Wùmí bó ṣe máa ṣe ìwọ náà ló sọ pé ìwọ ló gbé lọ́ọ̀yà kí lorúkọ lọ́ọ̀yà yìí Fálànà oníwọ ni ọ̀rẹ́ kìíní kan ìwọ ló ṣe léyìí why are you so involved as if you prepare already how bí wọ́n ti bí bó ṣe máa kú tó bá ti kú tán o bó ṣe máa ṣe ó kú o Mohbad kú kò pé five days tó ti dé Nigeria àti pé ṣe ló ti prepare tí ẹ̀ máa tẹ̀ fẹ́ travel ọ̀dọ́ wà á tẹ̀ sí ṣé ó ti prepare tẹ́lẹ̀ ní pọ́ fẹ́ kú oníjọ́ yẹn gan olóò pé nígbà tó pé mo kàn wó mo kàn ní I don't want to mi ò fẹ́ listen sẹ́ because ó rùn sí mi mo rí pé wèrè ni ẹ́ ìwọ ló máa jáde ẹ Wùmí ó rojú ẹ fáwọn èèyàn ìwọ fẹ́ kí secret tiẹ̀ kó wà cover are you busy mi ò sọ pé nǹkan tó bá jẹ́ pé wà involved nínú nǹkan tó ṣe bóyá deliberately ló pọkọ ẹ̀ You understand me? Me, they rebel. I don't think so. I don't think so because I know some people watching why. Wọ́n máa ní tẹ́ bá jáde wá tẹ́ bá dàgbò mi lórí Wùmí gangan ní They will give you money. Olórí burúkú ni yín. Me don't support evil people. I want to pààyàn, I don't support them. Of recent, so yẹ kí money, but me Joe, I don't want to be involved so much in in all this kinní. Kẹjọ yẹn go ti pẹ́ jù, ó ti ń dàgbà, ti wà lẹ̀ you know. Everybody lonely. Taba ni ká máa wo gbogbo ọ̀rọ̀ tí everybody yìí so láti le. in fact umi ò sọ̀rọ̀ for donkey month nbí kò sọ̀rọ̀ àwa là ń speak tó bá ti bẹ̀rẹ̀ sí we are going to wà á máa mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ gbogbo yín lẹ́ ń sọ̀rọ̀ gbogbo èyí tẹ̀ plan tẹ̀ ń gba fàyè ẹ̀gbá gbogbo plan tẹ̀ wá game tẹ̀ wá plan Ami tẹ̀ gbá gbogbo game yín yẹn jẹ́ tó lo monopoly yẹn náà gbogbo monopoly game game of life tẹ̀lé ẹ̀gbá yẹn ó wá fọ́ ìgbà tó fọ́ kọ̀pù sí ẹ wá bẹ̀rẹ̀ sí ẹ wá sọ pé ẹ ẹjọ́ o bàbá Mohbad o mo fọlọ́run bẹ̀ yín o owó tí ilẹ̀ tí wọ́n sọ yẹn tòótọ́ ló wà o kiri kan tó sọ so gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ láti ilẹ̀ tó ń sọ pé ìwọ ló ń send message sí wọn I don't believe it that time pé ìwọ ló wà wá wá create fake account ó ti mọ gbogbo èèyàn tó wà lábẹ́ fake account tó dẹ̀ sí lórí Facebook tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn kò tí ì pé nine months lo ti play game lọ́wọ́ sí pé wàá wá fẹ́lẹ̀ yìí àwọn tó ń halẹ̀ mọ́yàn tó bá rí wọn ṣé tó ó ti fọ́gò mọ́lẹ̀ lójú ẹ̀rí ni wà ló ya ṣágan ó ya wèrè ó tí rí ó rẹ̀ pé ò rí wèrè rí ẹ́ ó tí rí wèrè rí ó ń dàgbọ́ ọmọ ọlọ́mọ bọ́dẹ̀ kọ́ ọmọ tiẹ̀ sábẹ́ ó ti parapọ̀ nìyẹn pẹ̀lú àbúrò ẹ̀ bóyá ìwọ̀n wí ọ̀dọ̀ dàmí ò mọ̀ bóyá ìwọ ẹ ti pa bọ̀bọ́ yẹn nìyẹn ó wá tó fẹ́ pọ̀ bọ́ yẹn kó má rí kó má lọ́mọ torí pé tí ọmọ yẹn tí ó bá jẹ́ ọmọ Mohbad Mohbad òun náà lówó ìmàlówó ìmàlówó ju ẹ̀ lọ nígbà tó ti tí bàbá ẹ̀ tiẹ̀ ti kú tọkọ òmí ti kú gan Wùmí sì máa lówó ju ẹ̀ lọ tó bá yẹ pé wọ́n wá ọmọ yẹn wá jọ ọmọ Mohbad you are working ó ṣiṣẹ́ ni pé ọmọ yẹn gbúdọ̀ jọ ọmọ Mohbad ọmọ yẹn gbúdọ̀ jẹ́ ó gbúdọ̀ ó gbúdọ̀ jẹ́ pé gbogbo DNA test yẹn gbúdọ̀ negative kò gbúdọ̀ jẹ́ positive he has to be a bastard torí pé Wùmí ò gbúdọ̀ lówó kì í ṣe pé ó fẹ́ràn bàbá Mohbad lórí burúkú ni ẹ́ o tún gbà tí ìyá tiẹ̀ ti gbé ẹ tó pa ẹ́ tì o wá fẹ́ gbé ìyá ọkọ lọ́kọ ṣé ìyá tiẹ̀ ọkọ tiẹ̀ ò níyà ni ṣáwọn ẹbí ọkọ ẹ yẹn ni family kan tó lè gbé mọ́ra tó lè pè mora tó jẹ́ pé ilé onílé ni wọ́n penetrate sí ọkọ àbúrò ẹ gbogbo family àwọn ọkọ àbúrò ẹ ni wọ́n fẹ́ fi ṣe family ṣọ́kọ̀ tí ọmọ àlè ní olórí burúkú lọ́kọ ẹ ní bọ́lọ́kọ ti wá ná àwọn family ọkọ ẹ kò sí èèyàn bẹ́ẹ̀ tó lè mú tó sọ pé òkè mo fẹ́ gbé yín ó yá ẹ̀yẹn máa bọ̀ kó kàn tàn wọ́n mọ́ra pé òkè mo fẹ́ gbé wọn wá sí ìlú òyìnbó kó dẹ̀ pé iṣẹ́ ọmọdé ló fẹ́ fi wọ́n ṣe ó fẹ́ fi wọ́n ṣe tráfíkì gbé wọn wá kò sí ẹbí ọkọ òní kí ló ní tó jẹ́ pé ẹbí ìwù mí ló ranjú kò ní yẹ ẹ́ fún nǹkan tó ti ń ṣe látijọ́ yìí fún gbogbo bó ṣe ranjú mọ́ mọ́ ìbájọ nǹkan ló pa Mohbad ń sìn in fact olórí burúkú ni ẹ bóyá ṣe lẹ plan fún pé kí nǹkan yẹn kó ṣẹlẹ̀ sódà wálé kó ba lè jábọ́ nírìn àjò ògo tó fẹ́ rìn láyé bẹ́ẹ̀ ni ìrìn àjò ògo tọ́lọ́run fún ọmọ ẹ̀kọ́ lọ́run fún Wùmí ní ògo jù ẹ lọ olófò ni ẹ Kàrímọ́ excuse me ó wá mú ó wá mú àbúrò ẹ̀ ìyá ẹ̀ ó wá ń drag ẹ̀ ẹ ọ̀ràn tó ń dá bàbá ẹ̀ ti sọ pé gbogbo ọ̀ràn tó ń dá fi wọ́n lẹ̀kan lọ máa ràn kí ló lè ṣe ta lè kò ló ẹ̀ ta ló mọ̀ ìyá ẹ̀ kò ló ẹ̀ lọ́yọ̀ọ́ kí ló lè ṣe kí ló lè ṣe yàtọ̀ sí àwọn pa originally gbogbo àwọn tó nà pa àti gbogbo àwọn olórí burúkú àmugbó tó ń tagbó tó ń jẹgbó yẹn tí wọ́n máa promise ẹ lówó lára owó Mohbad náà ni torí pé wọ́n fẹ́ kí Mohbad kú tìrantìran wọ́n fẹ́ bó ṣe ti páyìn wọn ò fẹ́ kó níran mọ́ wọ́n fẹ́ fìyà jẹ ọmọ yẹn kò sí bàbá kankan tó fẹ́ gbà kó tiẹ̀ wá jẹ́ pé Wùmí ṣe àgbèrè ẹni tó mọ̀ ní bàbá ẹ̀ nìyẹn wọ́n máa àdọ́tọ̀ ọmọ nílò òyìnbó ṣe bó mọ̀ ṣe bó ló máa ń ṣe kí ẹ̀ ṣe bó ní nọ́ọ̀sì wèrè ni ẹ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́ kú àbí ìwọ ni mo lálàá mo rí àwọn ẹlòmíì ẹnìkan lórí mídíà yìí hmm ẹni tẹ́ bá fẹ́ rán wá máa jẹ ìyà bẹ́ẹ̀ mo sọ fún yín á jẹ bastard ìyà bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n máa jẹ ìyà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n máa ń adopt ọmọ ní ìlú òyìnbó tàwa àti lamẹ́ríkà yẹn they adopt people do adopt children and they will property for them why you after Mohbad why i mean why you want Mohbad kó kú kó má lọ́mọ kọ̀ọ̀kan láyé why tó ìwọ ló kọ́kọ́ bàbá Mohbad gan lọ́dọ̀ tèmi ṣe pé mi bá bàbá Mohbad mi support ẹ̀ mọ́ òun náà wrong many times kí ẹ máa ṣe um, ọ̀rọ̀ ìkọ́lá àǹsọ́nsìn I don't want to talk about but ìwọ ìwọ tó rè pé o ní egungun yẹn ìwọ to rè pé ayé ẹ ayé ẹ fẹ́ bàjẹ́ yẹn Karimo wọ́n ti pa Mohbad ó ti pa wà náà àwọn tó pa Mohbad bẹ́ẹ̀ ni tí Wùmí bá wà ńbẹ̀ ẹ̀ṣẹ̀ Wùmí yẹn orí ẹ̀ ló máa lọ because o hate Mohbad o èsì Wùmí o fẹ́ kí Wùmí jábọ́ ní ìrìn àjò ògo ó ti jábọ́ already bọ̀ wá jẹ́ kọ́mọ yẹn kó wá tún gbáyé ò ń gbọ́ gbogbo àṣírí ní tí ò ṣẹlẹ̀ ló wá sọ kí ló ṣe ẹ̀ ṣé tó bá jẹ́ pé kò ṣe ò jẹ́ lọ́sẹ̀ tó bá tiẹ̀ ṣe é gan wá tiẹ̀ mú mọ́ra ní àkókò tó yẹ pé ó ń sunkún àmì bí ò tiẹ̀ sunkún wọn bàbá ẹni tó ogún wà lórí ẹ̀ thousand of people ló ń dàgẹ̀ àwọn tó wà media mídíà tó ń dàgẹ̀ lásán wọ́n lè pa ìwọ náà tún wá jáde ó tún wá bẹ̀rẹ̀ sí ń dàgẹ̀ ó ní ṣoríire àwọn apọkọjà yọkọ ẹ lè kú kílẹ̀ tó wọn kò sí nǹkan tọ́lọ̀ wò lè ṣe ní òrókù sí òṣùwọ̀n lórí burúkú ni ẹ gbogbo fámìlì ọkọ ìyàwó àwọn fámìlì ọkọ Wùmí gbogbo wọn pátá ló fẹ́ sọ débi ọkọ tiẹ̀ gbé àwọn fámìlì ọkọ tiẹ̀ jáde ṣájà ń kó ṣójúlé méjì ni Kàrímọ́ lórí burúkú wọ́n ní Kàrímọ́ onípọ̀mọ́ ṣájà ń rorò kó ṣójúlé méjì ni kó fámìlì ọkọ tiẹ̀ tí fámìlì ọkọ tiẹ̀ tí ìwọ gan bá jẹ́ ìyàwó tó dáa tí ìyá ọkọ ẹ bá tiẹ̀ ti kú tí bàbá ọkọ ẹ ti kú torí ọmọkùnrin obìnrin náà ọkùnrin náà lè ṣe náà nílùú òyìnbó ọkọ àtọkùnrin àtobìnrin ló ń ṣe kò sí nǹkan tọkùnrin ṣe nílùú òyìnbó tóbìnrin lè ṣe tí bàbá ọkọ ẹ bá wà láyé o lè gbé e wálé kó máa jókòó tọmọ ẹ ńlé tí ìyá ọkọ ẹ bá dẹ̀ ṣì wà ó ní kó ṣe kí ló dé tó owó ajá òkìrin orò kò ṣojúlé méjì kí ló dé tó ń ṣojúlé wù mí kí ló dé àjẹ́ tí wọ́n mọ̀ educated ẹ ò ṣe educated báwo ìyá onípọ̀ mọ́ àjẹ́ apọkọjáyé ẹ̀yin lẹ máa ń pọkọ lọ́kọ ẹ wà máa fọwọ́ ra ti ń lórí ajá tó mọ ọmọ ọlọ́mọ ajá máa fọmọ tiẹ̀ lọ́mú á pa ọmọ ọlọ́mọ sáyé á gẹjẹ yàmàyàmà olóṣì Karimo ò ní ṣoríire mọ́ gbogbo àwọn tó ń tiẹ̀ lẹ́yìn yẹn wọ́n máa jọ ṣòfò pẹ̀lú ẹ̀ ni tí ẹ̀yin ẹ̀yẹ bá ti kú omi mọ́ ní bámi ò mọ́ mọ́ ṣe ń pọ̀wé yẹn wọ́n ní wọn kì í kú kíríkọ̀ kì í kú kán dẹ́yìn ẹ̀ náà o gbógun ti ẹ gbógun ti lìyá i mean Mohbad titi, títí o wà láyé o títí ó fi kú ori kọ̀ọ̀kan sọ ẹ rí kọ̀ọ̀kan ṣe ó mà kú tán o ọmọ kékeré tán tún fi sílẹ̀ yẹn o tun gbógun ti ṣá wọ́n máa ṣe DNA test go and do DNA test ọmọ àlè lọ́mọ tiẹ̀ gan ọkọ tó gbé yẹn tí ọkọ ẹ ba jẹ́ tí o bá ń ṣe fraudster fraudster lọ́kọ i support your mother calling your husband a frosta, tí ọkọ ẹ ba bá ń ṣe fraudster kó sọ ti ń ṣiṣẹ́ nàìjíríà kó travel abroad. Amari ebanka a banker gbogbo àwọn tí mo ti fẹ́ láyé mi mo mọ bí náà ti ń ṣiṣẹ́ ṣó ti yé sọ fún wa bí tí ọkọ ẹ ti ń ṣiṣẹ́ kó tó di pé travel kó tó di pé ọlọ́pàá tí ìyá ẹ̀ jẹ́ tó ń pè ní olè tó pe ọkọ ẹ lólè olè ní ẹ ò fẹ́ júmọ́ owó olówó wọ́n ti wá gbé pònú e géèmù yẹn pé no ìwọ ò ní jẹ́ mbẹ̀ ó wá ṣe kí ni ó wá ní kókó wá lọ darapọ̀ máwọn ọ̀tá wọ́n lè fún ẹ níbi bẹ̀yẹn àbí tí ò bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ wàá máa pawó lórí tiktok wọ́n máa fún ẹni wà ní kọ́ kílà fún ẹ wọ́n máa fún ẹ ní gift gbogbo ẹni bá fún ẹ ní gift máa ṣòfò ọkọ tí ò bá tó bá jẹ́ obìnrin náà ṣòfò ọkọ tó bá jẹ́ ọkùnrin náà ṣòfò aya olórí burúkú ni ẹ you are not a good person yóò rí pé látọ̀dún yìí tó ti ń ṣe bí olórí burúkú tó ti ń ṣe bí olòṣì ọmọ àlè ó rí mi dá sí ẹ màá ní pé bóyá màá ní òkè bóyá yẹ ẹ ti hàn tiẹ ni tó bá dẹ̀ ti sọ̀rọ̀ díẹ̀ bóyá mẹ́nu kúrò mẹ́ẹ̀ torí pé ìyá ẹ ó wá sílé ẹ ó wá ní kó máa tọ́jú ọmọ ìyá wa ti já sí ó lọ sọ́dọ̀ ṣe bí bàbá ẹ tó ń sọ yẹn tó ń pọ́n lé yẹn àwọn fámìlì bàbá ẹ yẹn kọ́ ni ó sọ pé ìyá ẹ lọ́dún sọ́dọ̀ wọn tí fámìlì ìyá ẹ tí ìyá ẹ bá bad to that extent ṣé fámìlì ẹ kọ̀ọ̀kan máa gbà sọ́dọ̀ ni tó lè jẹ́ bàbá ẹ lọ lórí burúkú àbáwọn ọkùnrin kan tó wà ń gbòòrò kọ́ lélẹ̀ tán bá ti ba yé jẹ́ tán wọn aláwọn bọ́ ní igi wọn aláwọn di pásọ wọn ní bàbá ẹ reputation kìíní kan reputation òṣèwòrè kan kí ni ẹbí ẹlẹ́bí ṣe kàn ẹ́ Fálànà tó lòun lọ gbé Fálànà wá Fálànà tún lọ ó tún jẹ́ asinmi Fálànà lòun ò ṣe mọ́ ó jẹ́ asinmi ẹ́ Kàrímọ́ ayé ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ this time around o ń gbọ́ lọ gbé fámìlì ìyàwó ọkọ ẹ̀ jẹ́ ká mọ ibi tọkọ ẹ̀ ti wá ká mọ ìran tọkọ ẹ̀ ti wá a ti mọ̀ pé àwọn Èkìtì ń sìn ibẹ̀ ni Ìjẹ̀bú Ẹ̀pẹ́ ni eh, kí lorúkọ bèbí i mean kí lorúkọ Wùmí ọmọ ẹ̀pẹ́ mọ́jẹ̀bú ni a dẹ̀ ti sọ pé òkè o èkìtì ni àwọn Mohbad o àbí bẹ́ẹ̀ kọ́ bó jẹ́ ká mọ ibi tọkọ ẹ̀ ti wá kí wá ló pọ̀n ẹ̀ o ò fọ́kọ lẹ́kìtì wọn ò ń ṣe bí ẹ̀ wọn ò ń ṣara ẹ̀ o wá dìde wá bẹ̀ẹ̀ sí kí ló dé tó fẹ́ sọ bí ẹlẹ́bìdẹ bí ẹ olè Karimo olè onípọ̀nmọ́ olè Karimo olè jealous bitch jealous bitch kò kó ṣì dànù. No ó ní ẹ kọ́ wá sùn òun kó tó di pé toxicology jáde kíkiri kan tó jáde kọ́ wá sùn òun you are only defending yourself wọ́n ní the only way to attack to defend yourself is to attack you are attacking Wunmi so that your secret will not be open ó possible kó máa fún Wunmi kó sọ pé ah, ọkọ ẹ ó lè máa fún lóúnjẹ yóò máa jẹ́ kára ẹ̀ dán ó possible kó máa ṣe bẹ́ẹ̀ kó máa prescribe oògùn burúkú kó máa send nǹkan burúkú sí i kò ní kó máa fún kó má dẹ̀ mọ̀ pé ṣe ló jẹ́lọ́sì òun pé ó fẹ́ pa òun lọ́kọ kó ba lè máa bọ̀ lẹ́yìn yẹn yíyẹ̀sì nǹkan tó fẹ́ ṣe fún nìyẹn kó ba lè máa bọ̀ lẹ́yìn because obìnrin ibo ti dá amẹ́ríkà yìí wàá fojú gbogbo àwọn ọmọ yẹ ajẹ́ ní ẹ̀nà ṣàjẹ́ tiẹ̀ ní òun ṣàjẹ́ èmìrè ní èmìrè burúkú tó dẹ̀ wà lórí ni èmìrè orí àtàn so tó má ti lówó wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì ní èmìrè orí àtàn yẹn àwọn èmìrè tó máa ń ṣàlẹ̀ jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá wọ́n rìnà fún ìyá ẹ̀ pé bó ṣe ń lọ yẹ kó fi ẹlẹ̀ sílẹ̀ bàbá ẹ̀ ó ti yé mi ò gbèjà ìyá ẹ̀ o mi ní kẹ́nìbọ̀dì jalè o but tí àgbàdo tí wọ́n ní rice bá lóòkúta kò ń ṣe kò ń ṣe oníbàárà ló yẹ kó sọ jáde tí wọ́n bá ń gbógun ti wò mí nísìn ó yẹ kó lọ pẹ̀pì ní orí ẹ̀ ti burú apọkọjáyé kí ni àǹfààní ọkọ tiẹ̀ tí wọn ò pàjáyé o wọn ti pọkọ ẹjáyé ó kọ́ ilé ṣebí ẹ̀ máa jọjọ kọ́ ni gbogbo pọ́pátì tèmi àti bàbá ọmọ mi jọjọ rà tájọjọ rà èmi wà ní kò sí ní ìlọ́wọ́ mi bí ṣe ń sọ̀rọ̀ yìí kò sí ní lọ́wọ́ mi igun ọyọ kankan tó tún wà lọ́wọ́ mi tó yẹ pé mi sweat everybody mo gbà tí mo kọ mo kọ́ ilé tán kí bàbá ọmọ mi tẹ̀ tún wọbẹ̀ ní ọjọ́ kan you understand àwọn family ẹ̀ tún wọ́n tún lẹ́nu gbọ̀gbọ̀ wọ́n tún béèrè lọ́wọ́ mi wọ́n tún béèrè lọ́wọ́ mi tó yẹ pé àwọn ni mo tún you know but yẹn kọ́ mo fẹ́ sọ fún ẹ kí ló kàn ẹ́ pẹ̀lú family wo mi ó ti wà tún involve kó kó ṣì dànù sí gbó relevant o relevant you are a jealous bitch o kàn fẹ́ báyé wo mi jẹ́ ni ìwọ ló sọ fún bàbá ìwọ ló kọ́kọ́ sọ fún wa pé bàbá Mohbad ńkọ́ òun ló fẹ́ sin kinní yẹn ó wá ní ẹlẹ̀ kan olórí burúkú kan kọ́ olóhùn ló pé gbogbo àwọn fámìlì ẹ̀gbọ́n ìyá ẹ̀ àbúrò ìyá ẹ̀ gbogbo wọn báyìí bíbú ni ṣó ti tó bá ti jẹ́wọ́ ló ń bọ́ wọn ó ò bọ́ wọn náà ó ò wọn bíbú ni àwọn fámìlì mi ń bìbà wọ́n tún bẹ̀ wọ́n sí mi èmi ni mo bọ́ wọn èmi ni mo fún wọn lówó ọ̀fẹ́ mi gbogbo wọn kọ́ ni mo gbé wá bí family màmá mi to tún jẹ́ Kogi tí mo rí of recent ọmọ ẹ̀ mo tún ràn lọ lé mi ó lóun máa bá mi ṣe dáadáa ni òun máa bá mi ṣe everything mo tún fún lówó ó tún ṣe mí yàmàyàmà kí ni mi ìsọ̀rọ̀ ẹ̀ ń bí torí màmá ẹ̀ bẹ̀ mí ó ní kí n jọ kí n pa ọ́n sílẹ̀ kí n má pa ọ́n síta ìyá ẹ̀ bẹ̀ mí ìyá ìkẹ̀dẹ̀rẹ̀ ti bà màmá mi jẹ́ dáadáa ó tún sọ̀rọ̀ màmá mi gan fún mi lójú mi lórí live chat story yẹn sì wà lórí live chat ó sì wà lórí media kí ni wọ́n ṣe fún ẹ ti ń expect pé kí kí Mohbad kú wo irọ́ burúkú irọ́ pọ̀ lẹ́nu ẹ̀ o irọ́ irọ́ ti pọ̀ jù ó ń pa basta stupid ambassador lọ́wọ́ gbogbo story ẹ̀ lọ́dọ̀ kì í ṣe ọ̀rọ̀ pé ẹ bàbá Mohbad nìkan ló pè é pò pé yàn kì í ṣe ònìkan ló sọ ó sọ̀rọ̀ ilẹ̀ ó sọ̀rọ̀ bí bó ṣe ní kó fún ní oògùn ó ti wà gbé ni gbà tó yá ó ṣèǹjì ẹ̀ olóòsọ pé kó fún lóògùn o ní ó ti kú tán gbà tí ó ti olùkọ̀ pé kó fẹ́ kí olóhùn ṣe ń dómì lọ́wọ́ ìgbà tó yá ẹ ó wá pè létà kò tún kò pẹ́ padà ló wá sọ pé ó ti kú pé òun tí lèèyàn tó kú bẹ́yẹn go and check your story ó yá wèrè ni mo kọ́kọ́ wò ó ń gbà yẹn pé àbíwùmí ló ń bẹ kẹ́hìn síta ni àbíwùmí ló wọ́n jọ ń plan ni àbí nǹkan kan ni tó sọ pé òun sọ pé kí wùmí gbà tó ní kinní kan òun ní ilé ìwé yẹn tó wò tí parí òun ní lọ jókòó síbẹ̀ kí wùmí kúrò ń bẹ̀ yẹn kó lọ máa gbé bẹ̀ gbogbo story bó ṣe ń fi sísẹ̀mù sọ fún gbogbo èèyàn náà ní gbogbo àwọn tó ń blọ́ọ̀gì wò mí pé ilé yẹn kọ́ Mohbad ló máa rà á gbogbo wọn ṣe máa jáde lọ́mọ máa tẹ̀ sí lójú gbogbo tó ń fojú wù mí rí yẹn kò tíì tẹ́ lọ́rùn kò tíì tẹ́ lọ́rùn ẹ́ ìwọ ló wà nídìí ọ̀rọ̀ Liam yẹn náà ló tú ní gbogbo àwọn tó na Mohbad pa tí wọn ò fẹ́ sanwó royalty ni won wọ́n fẹ́ máa fún yín lówó wòwù tó bá ní kán sanwó ti yẹn lónìí tí wọ́n ni san pé torí wọ́n mo mọ̀ pé Wùmí lo ma mo lo ma mo everything Won fe da gbogbo family yẹn rú kí bàbá gan bàbá mo what mọ ọwọ́ ti ọmọ yẹn kò mọ kò mọ yẹn nígbà tó ń ṣe sọ pé ni yẹn ní royalty kan ó wọ̀ tí nǹkan kan ló ṣe mọ̀ everybody ṣe bí ẹjọjọ jókòó tẹ́ ẹjọjọ pa ẹjọjọ kún bàbá náà ń gbà tí wọ́n sọ pé bàbá o ọmọ kú o ó débẹ̀ o wọn náà tiẹ̀ bá mu o ṣe bí gbogbo wa la sọ̀rọ̀ mi báyìí pé la ṣí ojú bàbá bàbá náà dẹ̀ ṣe tán ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ga simpo bẹ̀rẹ̀ sí ń dẹ wọn sí wa nígbà tó dẹ̀ ṣe tán sí mi ò fẹ́ sọ̀rọ̀ bàbá yẹn sìn ṣùgbọ́n bàbá yẹn kò kàn ẹ́ kí ni orúkọ ọkọ tiẹ̀ sọ̀rọ̀ ọkọ tiẹ̀ fámìlì ọkọ tiẹ̀ tó o bá gbé ìyàwó tó bá ti pé kán má dáàgì ìyàwó ẹ̀mí bàbá màmá Mohbad mọ́ mama Mohbad kí ló kàn ẹ́ pẹ̀lú wọn drag ẹ̀ ìwọ ló jẹ́ kún drag ẹ̀ tẹ́lẹ̀ ìwọ ló máa ní wùmí ń kọ́ ó ti jí gbogbo fóònù fóònù yẹn ó jí gbogbo fóònù ṣé tí wùmí bá gbé fóònù ọkọ ẹ̀ ṣó ṣó ṣó ṣó ó ṣì fóònù ṣó ó ṣì fóònù gbé ni bàbá ọmọ mi ń bi tó kú sí South Africa lọ́wọ́ obìnrin tó kú sí ọwọ́ obìnrin South Africa àtàwọn tó ní kọ́ lọ pa lọ́jọ́ kìíní ó mọ̀ gbogbo fóònù ẹ̀ ni wọ́n kó nǹkan kan lọ sí Nàìjíríà and I'm very sure tó fi fẹ́ ọmọ fún South Africa yẹn tí wọ́n bá ti ní wọ́n fẹ́ ra ilé tí wọ́n fẹ́ gba gbogbo ìwé tí wọ́n fẹ́ ṣe náà máa lọ pé ìlú kò ní kankan tó mú lọ síbi ibẹ̀ yẹn tí Wùnmí bá mú fóònù ọkọ ẹ̀ ọkọ tó bímọ fún ẹ́ ìbá àti ẹ̀wọ̀n bá máa pẹ̀lú relationship yẹn kó tó kú bọ́lọ̀ ń ṣe kádàrà ọlọ́run ò nǹkan burúkú bọ̀ tí nígbà tí ayé dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ we we we give thanks to God but we, it's not a painful I mean it's a painful thing but kí wá ní titi ẹ tó máa ní oh, Wùmí ti jí fóònù yẹn ni ó wà lọ́wọ́ ẹ̀ tí màá jẹ́ pé bóyá máa sọ pé kí kó fóònù lẹ́ẹ̀kan ba investigate ẹ̀ tó bá ṣe fóònù yẹn tán tó bá ṣe tán kò sí right Wùmí ní right ní ogún ogún Mohbad ó ní right ń bẹ́ẹ̀ èyí tí wọ́n máa sọ pé eh, Nàìjíríà yín kankan bàbá ìlú máa gbógun iṣẹ́ Nàìjíríà ṣé ní Nàìjíríà ṣé fẹ́ sórí ìlú òyìnbó tí wọ́n wà yẹn ṣé bó ṣe máa ń ṣe nìyẹn tí ó bá jẹ́ pé Wùmí ló pa Mohbad wọ́n fi yẹn sílẹ̀ ìwọ kan má jáde kó máa sọ pé ó gbé dání ìwọ kan ní evidence wọ́n need torí in the beginning ló kọ́kọ́ ya gbogbo plan wọ́n ló dáyé wù mí rú pẹ̀lú àwọn group of people kan ìmẹ̀ náà wọ́n even want to say gbogbo nǹkan tí bẹ́ẹ̀ ṣe bá plan gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó lè má ní gbogbo ọpọlọ ẹ̀ àbí kó má fẹ́ ṣe ẹ̀yin lẹ gbé gbogbo plan tó ṣì wá ó wá ṣe tán nígbà tó ń yọ gbogbo bẹ̀rẹ̀ sí yọ gbogbo ara yín kó nínú gbé gbogbo yín wá bẹ̀rẹ̀ sí dàpọ̀rú ẹ wá fẹ́ káwọn kan máa support yín ó ti wà tún involve ní ẹ lójú tèmi Karimo wèrè ló jọ ò ń gbọ́ apọkọjayé apọkọjayé kí ló dé tí ọkọ tiẹ̀ ò bùn kó tiẹ̀ lógo ògo Mohbad ní gbogbo yín ṣe ẹ̀dáná ògo tí Wùmí tap ògo tí Wùmí gbé ògo Wùmí ni ṣé ńgbà tí Mohbad tí Wùmí fẹ́ Mohbad ṣé kò lógo ògo ẹ bẹ́ẹ̀ sí yọ ó ti yé ògo ẹ yọ. Ogo ògo ọkọ tiẹ̀ tí màá jẹ́ pé Ogo kú sí ògo tiẹ̀ Ogo gbọ́ ògo tọkọ tiẹ̀ ológo ọkọ tiẹ̀ olófo ni Iwo gan pọ̀nmọ́ ló ń ta mi ò sọ pé onípọ̀nmọ́ òkè lówó bọ̀ tí o mọ̀ pé onípọ̀nmọ́ sí ò lè fi wé àwọn kan o mọ̀ pé oni oni ní lẹ́fù tiẹ̀ ṣó ti yẹ oníkálukú ó ológo ọkọ ẹ̀ ológo ó dẹ̀ ti destroy ogo yẹn nìyẹn fọmọ yẹn lẹ̀ kí ló dé fèsì ilé ẹ family Mohbad bó ojo ọjọ́ kan ìyá bàbá Mohbad àti Wùmí wọ́n ti jọ jẹ́ ọ̀rẹ́ rí wọ́n ti jọ play orin tó jọ máa jórí kí ló dé tó fẹ́ da gbogbo ẹ̀rú fún olo ẹ̀yin wo bàbá Mohbad mo ó dá mi lójú ni pé ọmọ tó bá gọ̀ ló máa gbégun nù last ètò wa ń bẹ̀ yẹn tí gbogbo máa sọ pé ń pọn ilé fún kinní kan bàbá bàbá kí ni èjì bàbá bàbá tí ò tí ì wọ sixty àwọn fifty something gbà míì tó ju bàbá lọ́wọ́ máa pè bàbá bàbá tán forúkọ bàbá kò fi ń já owó forúkọ bàbá gbowó ẹ gbowó ọmọ yín sódà tó bá ti gbà gbogbo wọn já nínú owó yẹn wọn gbà ń bẹ come have your own ẹ sogún Mohbad wo jẹ́ ń sọ fún ẹ Wùmí máa pín nínú kó jẹ́ Mohbad ló lọ́mọ àbó nǹkan ló lọ ẹ má tiẹ̀ ṣe DNA test tí ẹ bá máa ṣe DNA test ẹ ń gbọ́ gbogbo àwọn tó sọ pé kọ́ lọ ṣe DNA test yẹn ìdájọ́ tèmi rèé báyìí o wọn náà ti fún wọn ní ìwé kan lọ ṣe DNA test but bẹ́ẹ̀ ṣe ti drag ọmọ yẹn tẹ́ ti fi àjọ ọmọ yẹn ó ti pọ̀ jù ẹ mọ̀ kan tẹ́ bá fẹ́ ṣe díẹ̀ ní tẹ gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lórí mídíà yìí àtàgbàlagbà èmi sì bàbá mi sì kú kò síbi tí mo ti fẹ́ ṣe DNA test ẹni tẹ́ bá ṣì ní bàbá tẹ́ ẹni tá sọ̀rọ̀ yìí ẹ máa lọ ṣe DNA test ẹni tẹ́ bá lọ́kọ tẹ́ bímọ gbogbo ọmọ yẹn lọ ṣe DNA test ẹ gbogbo ẹ̀yin tẹ́ ti dá sí ọ̀rọ̀ tẹ́ ń béèrè fún DNA test a ní di DNA test yín àti tọmọ yín ṣó ti yẹ yín a ní di ẹ̀ báyìí torí pé ẹ ti rí dínkù ọmọ kékeré jù ẹ ti ṣe ìka jù ok wọ́n ní just fifty two <laughs> àbúrò mi ti ẹ̀ ní àbúrò mi ni gbọ́ bàbá bàbá o bàbá bàbá yẹn dẹ̀kẹ̀dẹ̀ wọ́n jókòó síbẹ̀ wọ́n báyé bàbá jẹ́ pátá korogodo wọ́n fẹ́ báyé bàbá jẹ́ ilé èèyàn náà máa ti ń jèkúté onídodo ṣé bàbá kò <laughs> gbogbo ìgbà tí wọ́n ní wọ́n dé tán sọ pé màmá ẹ lọ gbé ọmọ yín kẹ lọ tẹ̀sí ẹ o ẹ lọ gbé ọmọ yín kẹ lọ tẹ̀sí ẹ o ẹ lọ ro ní kiri kan gbogbo ọ̀rọ̀ tán sọ pé kí wọ́n sẹ̀tì ọmọ yẹn ọ̀bùnì Wùmí wọ́n set it up wọ́n ba ayé ẹ̀ jẹ́ wọ́n set it up set up ni àti Kàrímù onípọ̀mọ́ òun náà wà náà wọn tó set it up ọdún in the beginning kò ṣe pé ó fẹ́ set it up ó fẹ́ wò pé ọbẹ̀ ti dé <laughs> ọ̀tá wọn ṣe lọ ẹ jẹ́ káwọn lọ pin kó wá tún gbé Wùmí mọ́ra kó tún yànkì Wùmí kó yànkì ọmọ ẹ̀ that is it ẹ ti rí <laughs> tẹ bá gbọ́ pé even monopoly <laughs> dádì wa dádì hey i love that english yẹn láti ọjọ́ ìbáyìí mo lọ wo monopoly tá máa ń play game of life mo lọ casino <laughs> kìíní yẹn tó bá jẹ́ pé Wùmí lọ fara mọ́ ó lọ fara mọ́ Kàrímọ́ Kàrímọ́ tún lè finish Wùmí ọ̀ kó padà nù a ní àwọn ló pa á ti sọ pé kò ní dọjọ́ méje tó máa fi kú ẹni tó wọ́n plan fún ni wọ́n fún láṣọ wọ́n ní kó jù sínú bẹ̀yẹ wọ́n lè kámẹ́rà ẹ̀ wọ́n fún ní kíní kan kó ṣe wọ́n sọ ní kọ́ ní gbogbo ọ̀rọ̀ tó máa ṣe so that wọ́n lè gbé sórí ẹ̀ tó bá ti yá Karimo dẹ̀ wà nínú géèmù yẹn wọ́n wá finish wọn ọwọ́ yẹn náà wọ́n tó wọn bá ti pa ọmọ gan náà tó bá ti pàyà náà ti pa ọmọ wọ́n gbọ́ ọmọ wọn bẹ̀rẹ̀ sí fìyà jọ ọmọ yẹn tó bá tún yá wọn ló jẹ́ wọ́n lè lu chai sọ̀kan wọ́n ṣàpá ogún yẹn tó wó yẹn gangan Karimo ìwé etí. ẹ kàtẹ́wọ́ olè fún Karimo Karimo olè onípọ̀nmọ́ olè Karimo eléyìí ni mo rí lónìí o mo ti wò kan mo ṣáà pé wọ́n ṣe ẹ̀ka kiri mi ò dẹ̀ sí lórí Facebook púpọ̀ I don't have time but lónìí mi ò sí láti lọ ṣe bí mi ṣe máa róúnjẹ jẹ ẹ ti understand ah, mi ò rí mọ́ ṣá ó ti lọ o. mi ò rí mọ́ṣá. Oh God. Karimoda I'm coming I want to see Karimo you know. mò ń bọ̀ ah oh god eh? mò ń bọ̀ nù mo fẹ́ rí nǹkan tí mo rí lẹ́ẹ̀kan hey eh, god mi mà rí kíní kàrímọ̀ ìmú ah kàrímọ̀ ń pa tó ti wá bẹ bàbá ká bó ti wá bẹ bàbá Mohbad yẹn àwọn ah, bàbá Mohbad nílẹ̀ lè máa rè pé àdúrà tó ti gbà bí kíní kan àṣírí ń tú kàrímọ̀ ń wà bí tó máa ti gba percentage ni gbogbo wọn percentage group ni wọ́n wà wọ́n ti mo rí i pé mo ṣí èkìní ìsìn nìṣá Karimo sọ wípé ó ní gbogbo ó ní àṣírí owó wa ó ní a lot of things tó ti ṣe tó sọ fún mi kó ṣe ó ní o ó wà nínú àwọn tó kóòṣì wò mí ṣe rí i pé àrò pé bóyá gbogbo irú Ìyábọ̀ Òjó yẹn pé òun nìkan ló ń kóòṣì ó lóun pé Ìyábọ̀ everybody ló ń bá sọ̀rọ̀ this girl talk to everybody around Wunmi Ni ori social media yìí ni ní gbogbo àtò ń ṣe àjò mi yẹn ṣe kéṣe àjò ó sọ everything kì í ṣe pé bóyá láti sọ bóyá Wùmí ló pa ó kàn fẹ́ sọ pé kí nǹkan kan má bọ́ sọ́wọ́ Wùmí so that Wùmí á lè wá jẹ́ ọmọ ọ̀dọ̀ fún á lè bá sọ pé mi sọ fún ẹ mi sọ fún ẹ ó kàn fẹ́ báyé Wùmí jẹ́ ní funfun I tell you mi ò sọ pé Wùmí tó bá jẹ́ pé nǹkan kan já mọ́ lọ́wọ́ wípé ẹ ó ṣe dáadáa o bọ̀ Wùmí. Karimo <laughs> Karimo <laughs> na enemy tó bá gbọ́ enemy ọ̀tá tó le kokoko ni hmm? èèyàn kí ní Karimo to sọ gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ lori ọ̀rọ̀ Daddy Freeze kò ń ṣe one hour ló fi sọ̀rọ̀ lórí ah, ó máa tó how many hours ló fi sọ̀rọ̀ lórí ọ̀tá Daddy Freeze mo rí tó tún lọ sọ́dọ̀ Kudi sí òun àti Kudi ń sunkún bí wọ́n ṣe tag mi bá mo kàn yọ kúrò ní pé òṣìlẹ̀ lè nà wá ní kan dáríjì òun kò sunkún gbà tí Mohbad kú o kò sọ́rí fún Mohbad o kò sọ́rí fún Mohbad o kò sunkún o abẹ́ rómi lójú ẹ̀ ẹjọ́ ìlú ti ń wí láti beginning of the story ó wá sọ pé òun fẹ́ sọ́rí ẹ nísìnyí ẹ bàbá jó dájú àbọ̀mọ́ kú ṣé Wùmí ò lọ́sọ̀kọ̀ọ́ ṣé mo ẹ̀ Liam ò lọ sí bàbá ẹ̀ bóyá yẹn kò dẹ̀ ti bóyá ẹ mọ kọ̀rẹ́ àtọ̀rẹ́ mo I remember torí ẹ̀ be careful anybody ni mo nǹkan tó máa sọ fún wọn ṣó ti yé tí ọ̀n dẹ̀ ń jealous ẹ kò sí nǹkan tí ò lè ṣe fún ẹ kò sí nǹkan tí ò lè ṣe fún ẹ my my sister my senior sister ìgbà tí oh god tó mu ó máa ń mu kolos my senior sister wọ́n máa ní mo máa ń tú wọn láṣìírí ó máa ń mu kolos hmm. ó máa ń mu kolos ṣé ti yé so ìgbà tí kolos yẹn kó sí wọn lórí ní ìfihàn wọn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ mo sọ torí nǹkan tó ń ṣe fún mi mo gbà tó ṣàṣọ fún mi pé ó mu kolos níjọ́ kan kọ́kọ́ ṣàṣì mo wá ní òkè bóyá stress Nàìjíríà ni o jẹ́ ń gbé àǹtí mi travel mo máa gbé mo ń gbé ní South Africa mo bá gbé àǹtí mi ọjọ́ tí mo fẹ́ gbé àǹtí mi yẹn gbogbo ọmọ màmá mi yàtọ̀ sí kan nínú wọn ìyẹn náà kẹ̀dẹ̀ ni mo gba passport visa kò tí ì jáde ṣé ti yẹn bìkọ́ sọ́ṣẹ́ rẹ̀ ó ti ríṣẹ́ gbà yẹn that is the kan nínú ọkùnrin gbogbo àwọn dá wọn yẹn mo kó wọn travel. mo wá mi ìwá sọ fún mọ̀mí mi pé àǹtí mi náà lọ but other ones eh, my mommy knows because mọ̀mí bá mọ̀ kò ní gbà kiri gbẹ̀lọ́ máa ń sọ̀rọ̀ ń gbà míì you understand me èmi kàn máa ń wò pé bẹ́ẹ̀mi ṣe máa ń wò pé ah, ọmọ bàbá mi ni ìyá kan bàbá kan ló jọ bẹ́ẹ̀mi àti ẹ̀ tán bá ní má ṣe nǹkan fún gbà mí ó sì máa wù mí láti ṣe fún yìnyín adẹnulẹ báyìí á pè mí á sọ nǹkan míì fún mi nípa ọkọ mi <laughs> ó kọ́kọ́ sọ torí kérúbà kérúbà kerosene máa ń pè òun ló jẹ́ kí n despite pé orímọládé wá láti kàrí ó ló máa ń jẹ́ kí n pe kérúbà sírafù ní kérúbà kerosene ṣé ti torí pé ó máa ń rí mi mo dẹ̀ máa ń respect ẹ̀ because kó má rò pé bóyá torí pé mo wà òkè jù òun lọ ẹ̀gbọ́n mi ni ṣùgbọ́n me I dey respect people ó ti yé bẹ́ẹ̀ so èmi ni mo preach Jésù fún ọ ẹni tí mo ń sọ yìí olóríṣà ayé àtọ̀run ni o ọjọ́ tó lọ tó tún lọ ọjọ́ <laughs> nígbà kan tó tún lọ ṣe awo báyìí ọjọ́ tó tún lọ ṣe awo ẹ́. Eh? mo wà nínú ilé báyìí mo pray to máa mo kàn lọ sí trance ni the Lord show me bó ṣe rìn lọ bó ṣe rìn lọ bó ṣe rìn lọ bó ṣe rìn lọ tó wọ ibẹ̀ títí ó fi dé Badagry tó lọ ṣe àwo tọrùn wọ́n gbé àwo yẹn ní tọrùn wọn bó ṣe lọ Ọlọ́run gbogbo ẹ̀wọ̀n mi ńgbà tó máa padà dé nítorí bó ṣàfẹ́ ó ṣàwọ agbára bó ṣe padà dé báyìí ó kàn kọlẹ̀kùn yàrá bí mo ṣe dìde nínú trance yìí ìgbàgbà tó ti lọ mi tí ìwọ̀nù time mo pray I was at home mo ń sọ nineteen ninety two ni mo ń sọ yìí ìgbà tó máa padà dé kó tó padà dé bó bó ṣe lọ yẹn kì í ṣe mo wa àbí nǹkan kan Ọlọ́run kàn fi wọ̀n mí ni pé nǹkan tẹ́ni lọ ṣe meanwhile I'm a preacher of the gospel wọ́n lọ sínú bọ́ọ̀sì gba yẹn I'm a máa a lè máa preach látọ̀bá lè dédé Maryland from Maryland dé Kétu Kétu padà wá lébẹ̀ máa ṣe máa tọ́ Èkó ráǹdì ṣe ti understand. tí mo mo pray n bá ń preach nínú bus àwọn Haúsá máa ma sọ mi ní Haúsá kan béèrè níjọ́ kan nígbà tí mo ń preach I was like you know ó ń béèrè ní èdè Haúsá mo tẹ̀ tí ń gbàgbé Haúsá báyìí mi ti gbà Haúsá mọ́ sí mi ní àmì ẹ má jẹ́ sọ yẹn mi ò rántí mi ò rántí èdè man ń sá lọ lẹ́nu mi so the Lord showed me bó ṣe lọ èmi wá preach fún níjọ́ náà bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí bó ṣe wọlé tó ṣílẹ̀kùn báyìí mo ní àǹtí mo ní ẹ lọ ṣáwo ni òun lẹ́ ń bọ̀ láti lálẹ́ ó pè lọ́ mi ó ní bọ́lá ta ló sọ fún mi nígbà tó máa lanu tó máa sọ bá ṣe mọ̀ pé wọ́n kó obì fún jẹ́ mẹ́rin mọ̀ pé tó máa lọ ṣe ilé aláwọ̀ wọn máa kóbì fún wọn jẹ ebi wọn bá dáńtì lọ jòbì lọ́jà ẹ̀dẹ̀ gbẹnu ẹ̀ pupa ayé tó ní tàn ó ti jòbì <laughs> wọ́n ní oníta ló sọ fún mi ah, ah. wọ́n níbi tí mo wà náà rẹ̀ nígbà tí mo pray tán báyìí and the Lord showed me bẹ́ẹ̀ ṣe lọ ní wọ́n lẹ́lẹ́lẹ́ lọ ṣe mo ṣáà preach fún nígbà tó wá yá o tó mo sọ fún mo ní Jésù ló lè gbẹ́ otu ọ̀nà òtítọ́ àti yẹyẹ nígbà tó máa tó wá gba Jésù bó ṣe lọ ba bó ṣe lọ tẹ̀lé aláṣọ funfun yẹn because during that time yẹn ó wá bẹ̀rẹ̀ sí ń jealous mi kò mọ̀ pé ẹ̀sán ti sáwọn lórí òtítọ́ ni o wọ́n bẹ̀rẹ̀ sí ń jealous mi like jealous me like kí ló ṣẹlẹ̀ nígbà tó bá ń ṣàlọ́ṣe ló bá lọ fi èké sí iṣẹ́ ìránṣẹ́ tirẹ̀ tó gba ló bá lọ gba iṣẹ́ ìránṣẹ́ èmi ò gbaṣẹ́ ọjọ́ tọ́lọ́run ti bá mi sọ tó ti máa ń lò mí mi ò sọ pé bóyá mo fẹ́ gba iṣẹ́ ìránṣẹ́ láì fẹ́ ní ṣọ́ọ̀ṣì o mo fẹ́ ṣe ilé ìyẹn tó ní sàn àti mi ṣàlọ́ gbaṣẹ́ lọ ìránṣẹ́ ó ṣàwà nínú àwọn wòlíì èké ó wà nínú àwọn wòlíì èké mo kàn sọ story yẹn fún yín kẹ́ ẹ lè mọ̀ kẹ́ ẹ lè understand kẹ́ ẹ lè mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi ni mo preach Jésù fún un nínú ilé mi yẹn èmi mo wàásù Jésù fún wọn everybody Yato sí Jídé tó bá wá sí Èkó náà máa gbé lọ sí ṣọ́ọ̀ṣì ṣó ti yé other one àti mọ́ mi àwàásù èmi mo wàásù Jésù fún wọn èmi wàásù fún àǹtí mi yẹn ọjọ́ yìí mo mo tún wá tẹra mọ́ ìwàásù fún pàtó dẹ̀ máa gba Jésù ṣá tòró fẹ́ overtake by fire by force kò dẹ̀ mọ̀ pé tírélà ló máa fèsì <laughs> ló bá lọ gba kérúbà ló bá lọ di kérúbà àti kérosíìnì ẹ má bínú sáà ẹ má bínú máa òun ló jẹ́ kí n máa pe àwọn chọ́ọ̀chì bàbá mi ìkàrẹ́ ní orí mọ́ládé ti wá mo ṣe ń pe àǹtí mi ló jẹ́ kí n máa gbọ́n ní kérúwé àkérésì ló bẹ̀rẹ̀ sí tó bá dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ó wá dijọ́ kan mo wà ní South Africa nígbà tí mo ti ṣe visa fún àǹtí mi bá wọn bà gbogbo Àbújá yẹn jẹ́ ó sọ ọ̀rọ̀ pásítọ̀ kan tó bá wọn wọlé wọn bá wọn wọlé wọn dànù tí ń lọ bá ti lè pé tó bá ti fún ní two hundred thousand báyà bí one hundred thousand báyà máa bá wọn wó gbogbo ilé aṣọ prophecy lára àwọn tó yẹ kí tó ń fìyà jẹ àwọn pásítọ̀ gbòòrò nìyẹn ṣe tí ń sá àwọn fake ẹ̀gbọ́n mi ni the same father the same mother so ìgbà tí mo wá ti ṣe visa fún ìgbà tí mo wá rí iyọ̀ tó ń sọ pé ó ti mu kólòsì máa ṣàrí ó máa mu kólòsì gan <laughs> a lè wọ trans lọ mo ní kémi gbé lọ sí South Africa nígbà tó ń pè mí pé ó mu kólòsì kọ́kọ́ ṣe òkìrìkọ̀kìrì kan o wọ́n ní ah jẹ́ ń gbé lọ sí South Africa pé tí n bá tọ́jú ẹ̀ tọ́kùnrin máa balẹ̀ tó ló ń jẹjẹ ọ̀fẹ́ tí gbogbo nǹkan dẹ̀ wà òkè tó yìí sì fún pé a máa wà òkè pé kò ní mú kólòsì mọ́ ẹ̀sẹ̀ wọn sáà mo fẹ́ jẹ́ kórè rè ó wá dé South Africa kókó tó wá South Africa má tó gba visa yẹn ó kàn ó kọ́kọ́ pè mí kó tó di pé gbogbo àyẹ̀ náà ṣàmárì ràn sí mi a máa fẹ́ ràn sí mi máa wò pé èmi tí mo preach fún yín èmi mo preach fún yín náà ẹ̀sẹ̀ ọ̀dẹ̀ sáà mo yà máa rẹ́rìn-ín tèmi dẹ̀ máa ń rẹ́rìn gan tí máa ń fi òṣè ẹ̀yẹ́ ń gbà mí bá àbí tí nǹkan bá bí mi nú i can smile at time, but i don't want you to i just say people like wo ṣe ti understand ó wá sọ fún mi pé kó ṣàmárì náà sí mi òun rí bàbá ọmọ mi ó gbé báàgì méjì ó ń wo obìnrin ó fẹ́ fẹ́ ìyàwó kan ó fẹ́ kí n kó wá ní o ó fẹ́ fowó jẹ mi ó mi jẹ ráìsì àtàtà dídín àti mi ń ṣe ó máa tá dín bàjẹ́ so ọjọ́ ìmúṣà ti eh, South Africa fún ó ń bọ̀ ló bá sọ fún mi ó wá wò pé ó nídò owó tó fẹ́ pín fún mi ìṣámọ̀ ó ṣàìfẹ́ máa rí mi jẹ kó máa fẹ́ máa mú mi bíi mága ló bá pè mí jọ yẹn bọ́lá mo ní yẹn ó ní kí jẹ́ kóun bá mi ṣe iṣẹ́ kan torí pé òun rí pé ọkọ mi yẹn ó láìkó obìnrin gan mo ní ọkùnrin wo lóun láìkó obìnrin tó bá ti ti láwó lọ́wọ́ gan pàápàá obìnrin gan máa gbé súnmọ́ ẹ ó ní kí jẹ́ ká ó ní òun fẹ́ bá mi ṣe kan ká dè mọ́lẹ̀ mọ́lẹ̀ mi bí mo ṣe fọ bí mo ṣe tú àṣírí ẹ̀ báyìí ṣe mọ̀ ó rò bóyá you understand me ó ti lóríṣiríṣi nǹkan tó máa ń ṣe tó máa máa kàn sọ tí màá kàn máa tó máa lẹ́nìkan fẹ́ gbàdúrà fún mi màmí ní sọ pé no but kọ́mọ́dà pé mo ó lè lọ́mọ́ rẹ̀ kàn wá àwọn fake prophecy kó sọ pé òun fẹ́ gbàdúrà fún mi màá ní òkè ẹ ṣe tó bá dẹ̀ gbàdúrà tán mo ti sọ yẹn náà ẹ ti understand no let me even let me tell you how it is mo fẹ́ máa cut ẹ̀ let me know cut it i just want to give you this láti kẹlẹ̀ mọ́ pé àwọn èèyàn máa ń jealous èèyàn gan wọ́n dẹ̀ máa ń ba nǹkan jẹ́ torí pé wọ́n fẹ́ já ẹ bọ́ nínú àjò kò ṣe ti yé torí ẹ̀ kò lè wà careful ẹ̀gbọ́n mi yẹn jẹ́ ń sọ bó ṣe bó ṣe ṣẹlẹ̀ gangan mo ti sọ kàn sí but ọjọ́ kan ní South Africa àǹtí mi kàn pè mí in fact kò mọ̀ pé South Africa ni mo wà torí pé Australia ni àdágbére pà lọ ṣe ti yé ó ṣàpè mí ẹ mọ̀ pé wọn àwọn tó bá dẹ̀ lókà wọn mọ different within the number ó ti nọ́mbà mi mo ti mọ̀ ó mọ nọ́mbà mi mo máa ń pè ó kàn pè mí jọyàn ló ní ẹ ló bọ́lá mo ní yes ó ní ọ̀rẹ́ nǹkan wà ń bí ṣe mọ̀ òun ti wá fi iṣẹ́ wòlíì yẹn fi ń ṣe <laughs> jẹun jẹun nǹkan lọ sétí òkun ibi tó kun àsọ̀sá ti pàdé oríṣiríṣi nǹkan wọṣọ dúdú àmì náà wọn wọṣọ dúdú oríṣiríṣi gámẹ́ẹ̀tì oríṣiríṣi ṣá torí ẹ̀ táwọn èèyàn bá ń ṣe bí òsínwín bíbáyìí ọ̀rọ̀ la máa sọ ọ̀rọ̀ la fi dálé ayé àtọ̀run ló ní wọ́n fẹ́ gbàdúrà fún mi Baba, mu mi dẹ̀ wà ń bẹ kó má bàa wà àsùnwà mọ́ everybody wà kó má dà pé èèyàn ìṣọ̀nù ẹ̀gbẹ́ àbò rúdù sí tó pé olówó lọ́wọ́ jẹ wọn lọ ń bá dẹ̀ lẹ́sìn sí kì í mi ró mi believe nínú wọn ṣùgbọ́n mo respect wọn tó gbójú ọmọ ìyá mi àwọn èèyàn tẹ̀lé ó introduce yẹn kọ́ màmá rẹ̀ sí ẹ̀wọ̀ bí àbúrò ẹ̀ ṣe ń ṣe fún torí pé olówó you understand ń bá lẹ́sìn ìyẹn ṣàgbàdúrà fún mi <laughs> nígbà tó dẹ̀ gbàdúrà tán <laughs> bá ní ẹjẹ send account number yín kò pẹ́ kò jìnnà kò ju bí some days later nọ́mbà ní àǹtí mi mo kó lòsì yìí ló bá já rẹ̀ sí wòwò wòlíì meanwhile before that time yẹn wòlíì kan náà wá sílé mi rí tó sọ fún mi pé ó fún mi ní àdúrà kan ìmọ̀ wọ́n máa fún mi ládùúrà but èmi tó bá fún mi ládùúrà fáyìn o èmi náà ọlọ́run máa ń fún mi direction but I won't tell you that èmi jẹ́ báyìí ọlọ́run wá fún mi ní àdúrà pọ́n ní bí mo bá ti jí lóru ọjọ́ yẹn nígbà yẹn tí bá ti ní kí n gbàdúrà báyìí màmá ni olúwa gbogbo ẹni bá ṣiṣẹ́ kí n ya wèrè olúwa bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òsínwín <laughs> olúwa bá mi ya ẹ̀dá bẹ́ẹ̀ ní wèrè gbogbo ẹni bá lọ ṣiṣẹ́ burúkú tì mí àtọmọ mi láti jẹ́ kí n ya wèrè olúwa jẹ́ kẹ̀dá bẹ́ẹ̀ sínwín olúwa jó fàṣọ ya. during that time yẹn mo wà nínú àdúrà yẹn ni àǹtí mi pè mí wọ́n ní send account number lónìí kọ̀ọ̀rẹ́ mi bá mi sọ wọ́n á sọ fún ọ̀rẹ́ yẹn mo ní kó send account number kò pẹ́ o kò kọ̀ jìnnà o tún bí week or two weeks later náà bá pè mí pé àǹtí mi lọ mú kólóòsì ló bá fàṣọ ara ẹ̀ yá ṣé mo èmi kedere bí àdúrà mi bá ti ẹ̀gbà tí mo rọ́wọ́ àdúrà mi lára èèyàn tí bá tún rí ẹni yẹn the spirit of God in me ibi ọlọ́run ṣe dá mi mo tún lè ṣàánú fún mo dẹ̀ máa ń rí pé ọlọ́run gbọ́ àdúrà mi ọlọ́run ló ń gbọ́ àdúrà mi wọ́n ti lè bá mi o mo fẹ́ kó mọ ilé lónìí o ọlọ́run ń gbọ́ àdúrà mi mo ń rí ọwọ́ tí. Si ọwọ́ ìbéèrè mi mo ń rí lára àwọn ọ̀tá mi báyìí tí mo béèrè mo ń rí tí mo béèrè ọlọ́run ṣe fún mi àánú wọn tún máa ṣe mí màá tún máa help o lẹ́sẹ̀kẹsẹ̀ ìbóyẹ kọ́rí mi pé pé ah, àdúrà tí mo ṣe wà nínú ẹ̀ báyìí but wọ́n wò pé kí ló dé tó jẹ́ ara ẹ̀gbọ́n mi because I never believed that kó lè ṣe burúkú fún mi ṣó ti yẹn mo mọ̀ pé ó ṣe burúkú but to that extent I never believe it. I never believe my my mom, mom my mommy daughter, the same father with me, can deal with me to that level. Mo go pọ̀ tàwa, but èmi ò mọ̀ pé ó lè tó yẹn. Wọ́n ṣe wá sọ fún mi yẹn, tán pè mí. Inú bí mi gan, mọ́mì mi ni kọ́kọ́ attack. Gbogbo mọ́mì mo ní kí ló ṣẹlẹ̀ sí àǹtí mi. Wọ́n ní kí ni, wọ́n money rí òun mi bí mo ṣe tán. Wọ́n ní kí ló wọ́n ní kí ló àwọn ṣe mo ní mo kàn béèrè lọ́wọ́ yín nìyí torí mo ń bá wọn jà mo ní kí ló tún ṣẹlẹ̀ wọn wọn kàn ní à ah, kí mo wá accuse wọn bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn mo stop mo wá pe àwọn pásọ ẹ̀ mọ̀ pé mi believe nínú ìpèyàn mọ́sìn yóò bọ̀t mo wá pe àwọn ọkọ̀ tó máa ń wá sílé mi gba àwọn pastors àti pastor tó ṣe kúrò nílé mi tó ní kí n gbàdúrà kan mi ì gbàdúrà yẹn tí ti gbàdúrà yẹn tí má ti gbé àdúrà yẹn sẹ́nu the spirit of God in me will tell me pray against madness people want to tó bá lọ ṣiṣẹ́ láti jẹ́ kó láti bà tiẹ̀ jẹ́ ah. mo ń bọ̀ kó lè yẹyẹ dáadáa ni mo ṣe sọ mi ìfẹ́ kọ́ tiẹ̀ kó má dà pé mo gbàgbé mi ìgbàgbé o so mo wá pé àwọn pásítọ̀ àwọn pásítọ̀ wọn ní kí n má dá sí o ah. mo ní kí n má dá sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi the same father the same mother <laughs> torí bẹ́ẹ̀ <laughs> àwọn ẹlòmíì báyìí hmm. anyway jẹ́ máa sọ̀rọ̀ mi lọ mi preach mo á lókè mo pe pásọ̀ mi ìṣàwọn náà ni mi má dà sí mo ní mo ti gbọ́ mo parí àdúrà yìí wọ́n á béèrè owó lọ́wọ́ mi wọ́n náà ní ìdè ògún wọ́n ní ìdè igbá wọ́n ní ìdàwọ̀ máa sẹ̀ lówó sí wọn tára wọn bá balẹ̀ wọn sọ pé ara wọn ti wà òkè ó ti ń balẹ̀ nǹkan bẹ́ẹ̀ tára wọn bá balẹ̀ yẹn mo wá béèrè lọ́wọ́ gbà wọn ò fún yín lówó ni ẹ mọ̀ tó bá fún àǹtí lówó kó tó di pé nǹkan kan ṣe wọn gan wọ́n bá fún wọn ló má ní àǹtí wọn ò fún yín lówó ni tí bá ní torí tó sì nígbà tó ṣe wà nílé màá sẹ̀ lówó òun ló máa pín fún wọn so àwọn míì tó bá ti rówó wọn máa dáwọ́ sọ fún mi pé mo ṣe máa bì lọ́wọ́ àǹtí mi ni wọ́n á ní kọ́kọ́ fún lówó tó bá ti fún lówó yẹn máa ní àǹtí máa wá pè padà pé ṣé ẹ rówó tí mo ní kan fún yín ayọ̀ ń ti rí o èrè tó bá gbè fún mi nìyẹn tó bá yarọ ta ló máa bá òun gbé wọn ní lórúkọ jésù èmi ò ní yarọ o <laughs> kò dúpẹ́ rí mo ti mú ìmọ̀ máa wò pé ah, kò dúpẹ́ tán bá bí wọn rí sí wọn wá bèrè lọ́wọ́ mi <laughs> wọn bí aláìyá wọn rí láti wá bèrè lọ́wọ́ mi ọlọ́run gbọ́ mi ì sọ pé anybody ò lè lówó mi dẹ̀ sọ pé ọmọ wọn ò lè lówó o but ọmọ wọn náà tán bá ti ní kán tọ́jú ẹ̀ fúnra wọn so anyway mo ṣàgbéra mo wá lọ sí nàìjíríà mo pa gbogbo àwọn pásọ yẹn àti gbogbo àwọn èèyàn wọn ní má dà sí kí má dà sí mo forget about them mo gbé mo bá tẹ ọkọ̀ létí <laughs> ẹ mọ̀ pé nígbà tí bá dẹ̀ ń travel mo lè mo lè mo lè wà ń lé sí kíkọ wípé àmì ah, máa travel nísìn kíkọ palẹ̀ mọ́ pé gba ní flight máa gbéra ná ṣé màá tó bí eight hours màá múra mo dẹ̀ ń lọ nàìjíríà mo ṣáà gbéra pápá wọn ṣe tán pé kí má dà sí mo ṣe wá mi sọ fún mọ́mí pé mo mi sọ anybody kò sọ fún bàbá ọmọ mi ni mo fẹ́ sáré dé nàìjíríà kó bàbá náà ló ṣẹlẹ̀ sí ní tí mo gbé mo lè ti wọ àwọn pásítọ̀ yẹn wọ́n ní pé má dà sí bá wá sí nàìjíríà ìgbà tí mo wá sí nàìjíríà mo wá ní ọ̀dọ̀ pásítọ̀ friend mi eh, pásítọ̀ kan báyìí tó máa ń wá sílé wa wọ́n máa ń dé sọ́dọ̀ wa náà wọ́n náà sọ wọ́n máa ń dé sílé wọn nígbà míì tí màá dé sòtẹ́ ní kẹjà ọmọ tán mọ́ bàbá dàúsà lára àwọn ọmọ bàbá tó ṣiṣẹ́ lọ́dọ̀ dàúsà wọ́n ṣàwọn kẹjà ṣá so mo wá wà ń bẹ́ẹ̀ wọ́n ṣàpè mo pe lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti dé sí nàìjíríà mo pe jùmọ̀kẹ́ dazanti mi wọ́n béèrè lọ́wọ́ wọn kí ló ṣe yín torí tèmi mú mọ́ mo gbàgbọ́ nínú ara ọlọ́lọ́ ọlọ́run gan tí má rẹ̀ nìyẹn tó bá bá mi sọ̀rọ̀ ó máa sọ ogun nǹkan tó bá ṣe i have the gift mo ní ọtí kí ló ṣe yín mi ní sọ̀rọ̀ púpọ̀ mi ní sọ̀rọ̀ púpọ̀ náà tí bá fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn láì torí tẹ bá wọ̀ mí dáadáa mo máa ń ká lòlò ìgbà mi ọ̀rọ̀ máa sápá mi lórí gbọ́ mi ṣe wá ṣùgbọ́n mo ní talent mo dẹ̀ ní gift mo ní kí ló ṣe wọ́n wá ṣàlàyé fún mi wọ́n ní ọ̀rọ̀ mi ni mo lọ́rọ̀ mi ọ̀rọ̀ èmi ṣadé wọ́n ní bẹ́ẹ̀ ni <laughs> mo lọ́rọ̀ mi kí ni ọ̀rọ̀ mi ṣe fún yín ẹ ó ní ní ọjọ́ yẹn ọ̀rọ̀ mi lòún rò Hmm, no pé èmi mo ṣe nǹkan kan fún un pé mo ní kẹ́nìkan gbàdúrà fún mi mo ní kọ́rẹ́ òun gbàdúrà fún mi ọ̀rẹ́ òun dẹ̀ gbàdúrà fún mi tán èmi wá ní kọ́rẹ́ òun send the account number ẹ mo ní kí nìyẹn ṣe oníṣègùn ló yẹ kí èmi send owó sí kí òun dẹ̀ fún mo ní ṣe máa ń send owó sí yín ṣé mo ní kẹ́ ẹ pé ọ̀rẹ́ yín kó bá mi sọ̀rọ̀ ni ṣe bẹ́ẹ̀ kàn fẹ́ fi mí post náà ni mo dẹ̀ pọ́n yín lé kọ́dẹ̀ lẹ́gbọ̀n yín náà ṣe bí láti ra yìí fún yín ni àbí ẹni àdúrà tẹni yẹn gbà ṣé ẹrù pé mo ṣàmì ni mo kàn pọ́n yín lé ní òun ló bí òun nínú bó ṣe lọ ṣe ájòsì mi nìyẹn ṣó ti yín mẹ́rin mi ò mọ bóyá àdónù bó ṣe confess fún mi ṣáà pé ọ̀rọ̀ mi ni kí ni mo ṣe ó ní nǹkan tó bí òun nínú nìyẹn ẹ̀ṣẹ̀ tí mo ṣe nìyẹn o ó ní tiri ó gbàdúrà fún mi àwọn wòlíì náà jọjọ máa ń ṣe èké káàkiri ìyẹn dẹ̀ gbàdúrà fún mi mi ìmàṣà mi àwọn tó mọ̀ mí mà mọ̀ mí pé mi kì í sùn fún ọ pẹ̀lú àdúrà people who knows me know that I don't joke with my prayer life èmi mo máa preach fún wọn àwọn tó fẹ́ máa mú mi gan yẹn àwọn wèrè torí pé mi ò ní criminal brain anyway ṣáà tí mo fẹ́ sọ rèé ó ní nǹkan tó ṣe òun nìyẹn torí òun fi dàrú ó fẹ́ ṣèkà fún mi ó sọ bó ṣe sọ ni ó sọ. So báìbù lélẹ̀ ẹnu ẹ̀ ló fi sọ. níwàá mo bá gbogbo ìyàjà kódà mo bá mọ̀mọ́ ìjà burúkú burúkú ọ̀tọ̀ la jẹ́ ọ̀tọ̀ lémi rè ọ̀tọ̀ tún ní ìka tó máa ń wá amúniṣẹ́ni tó máa wá láti ṣí ẹ kó bá ṣí ẹ tán kó wá máa gbà kó máa bá ẹ dárò sódà wọ́n lè máa tà wọ́n lè máa rówó gbà lọ́wọ́ ẹ nǹkan tí àǹtí mi fẹ́ jẹ́ fún mi ni amúniṣẹ́ni tó bá ṣe ẹ kó máa bá ẹ dárò kó máa sọ pé kó ẹni gbà ìgbàdúrà fún ẹ tó ti mọ̀ pé olówó lọ́kọ́ lè máa fẹ́ sí jọlọ́fúráìsì àwọn babaláwo ni wọ́n mo ní òkè ṣe ti gba jésù mo ní ṣe ti repent kó nu ẹ̀ṣẹ̀ yín mo ní lónìí mo fẹ́ gbàdúrà fún yín mo wọ aṣọ tí mo wọ níjọ́ yẹn was yellow and colourful lace kan báyìí ọ̀dọ̀ alájà hmm, ọ̀dọ̀ alájà kì í ṣe amraf ọ̀dọ̀ yálé kan mo ti ra lace yẹn lace tí mo wọ ní ọjọ́ yẹn very beautiful lace kan báyìí swiss mo fi góòlù tí mo fi ṣe tì máa ń láì kíkan tó tóbi gbàǹgbà gbàǹgbà góòlù tí mo bá bọ́ aṣọ yìí látọ̀rọ̀ mo ní mo fẹ́ yá lára mo fẹ́ yá yín lógo mo fẹ́ yá yín lára ògo mi mo ní ṣe ti ronú pàdé ó ti ronú pàdé mo ní mo fẹ́ yá yín lára ògo mi mi ì yá anybody lára ògo mi mo gba gbogbo ògo mi mo collect ẹ mo lọ rán mo rédè padà mo gbà fúnra mi I won't give my things to people mo bá bọ́jú mo ní ó lòun ti repent mo ní ṣe ti ẹ ṣọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yóò ṣojú àwọn èèyàn ò pásọ̀ tí mo ń sọ yìí yeah mo wá bọ́ lé góòlù etí mi mo gbàgbọ́ nínú àdúrà mi gan mo wá ní mo fi ògo mo ní a fi ògo tuntun wọ̀nyí o mo ní tíìsì òbí òkè mo wá ní kí lẹ fẹ́ kí n ṣe báyìí fún yín àwọn wá ní kí òun fẹ́ travel kó máa tẹ̀lé mi kí n pé òun travel mo ní ẹ máa travel mo dẹ̀ ti ṣíṣọ́ mo ṣáà ní òkè ti ṣe processing tàwọn àbúrò mi tó kù yẹn àwọn ẹ̀gbọ́n mi làwọn pé let me do it together with them pásítọ̀ yẹn wá sọ fún mi pé torí wọ́n misbehave lójú pásítọ̀ yẹn wọ́n á kàn ṣe yánmayánmá wọ́n á tún kí n tó wí kán tó bàbá yẹn ṣètò ipò olówó kán tó wí kán tó wà ṣètò ipò olówó àwọn pásítọ̀ yẹn àtìyàwó wọn ni ah, ní táwọn rí kí n má tíráyè láti gbé wọn lọ lé mi o ní ìgbọ́nà stiet bá ṣe visa fún mọ́ṣáà gbé wọn lọ sí South Africa gbàtàn ti wá ń bọ̀ èmi ti wá fi wọ́n lẹ̀ torí mo kúrò nàìjíríà wọ́n ti ṣe visa wọn mo ti wá connect wọn wọ́n ti ra tíkẹ̀tì wọn so àwọn àtàwọn tó máa jọjọ wá wọ́n á ṣàlọ́wọ́ wọ́n á dàrẹ́ ti ara ṣé ti yé mẹ́rin ṣùgbọ́n tá a máa dé ókú èdè tó ń bọ̀ náà bá pè mí lórí fóònù nígbà tó máa ti kúrò nàìjíríà wọ́n bá pè mí lórí fóònù náà bá ní báwọn ṣe ń bọ̀ sí ó yẹ kí n jẹ́ káwọn ṣe iṣẹ́ kan dání fèmí <laughs> iṣẹ́ yẹn láti fi de ọkọ mi mọ́lẹ̀ mo ló kó mi mo ní mo ní ọmọ ọlọ́mọ kémi dé mo ní i don't do things like that meanwhile bí mo ṣe mo ṣàrí mo ṣe ń pariwo n bá pe n bá stop n bá pe n bá sọ fún bàbá ọmọ mi kò pẹ́ náà lòun náà ó ti mọ ẹ̀wọ̀n mo ó free ó ní fóònù bàbá ọmọ mi lọ́wọ́ ló bá pe ọkọ mi ló bá pe bàbá ọmọ mi ló bá ní ó ṣàbẹ̀wò sí sọ mo dẹ̀ mí dẹ̀ ti sọ̀rọ̀ fún ìyẹn ṣe máa rẹ́rìn-ín ṣe ti understand despite that ṣe mo patra ticket ó ṣàdé sí South Africa bó ṣe dé South Africa báyìí ṣé kí n sọ fún yín bó ṣe ń sọ̀rọ̀ fún mi tó bá ti ń lọ sí ṣọ́ọ̀bù yèmí jíjáde tó èmi máa tètè jíjáde á lọ sí ti dìbò so bàbá ọmọ méjèèjì ò lè máa bàbá mi lọ drop wọn sí ṣọ́ọ̀bù ńgbà mi ló ti yẹn a máa sọ fún bàbá ọmọ mi nǹkan míì ó lè láṣẹ́wó ni mí just àbí káàdì mo ṣe ń ṣe ibi tí mò ń lọ gbọgbọ nìyí ó lè ní aṣẹ́wó ni mí àǹtí mi ló ṣe aṣẹ́wó gbogbo tó ṣe yẹn òun ló ṣe o but láti ìgbà tí mo ti bíṣọlá torí pé gbogbo ẹni tó bá ti kẹnu sí mi báyìí wọ́n máa ní mọ́tò wọ́n á lówó wọ́n máa ń wà òkè ó ti yẹ yín mẹyẹn ṣe ló dà pé ó máa ń hate mi gbogbo nǹkan tó bá dẹ̀ ti fojú mọ̀ báyìí lọ but èmi I don't count it like ó jẹ́ ó jẹ́ wicked social understand tó a máa sọ fún mi ní ó lè tó bá ti délé báyìí ó lè sọ fún mi pé ńgbà tí bàbá Bùkọ́lá ń gbé àwọn lọ láàárọ̀ ṣe lórí gẹ̀ẹ́kan tí gẹ̀ẹ́ ní ìdìbà ṣe ló ń wo gẹ̀ẹ́ yẹn ó ń wo gẹ̀ẹ́ yẹn ó ń wo gẹ̀ẹ́ náà ṣe bí ẹrí bí ìdí ṣe pọ̀ ní South Africa èmi kan máa ń wò wọ́n ṣẹ́tọ́ni sáà kò sí nǹkan tó bá di pé kéèyàn wòràn ó ń fojú ẹ̀ lóúnjẹ ni ẹ̀tọ́ni sáà á ṣáà máa sọ oríṣiríṣi bí bó ṣe ń lọ yẹn tó bá ti rí pé bàbá Bùkọ́lá náà wà bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ fún bàbá Bùkọ́lá tí wọ́n ti pé bàbá Bùkọ́lá sí mi a máa sọ̀rọ̀ fún mi ẹ̀gbọ́n mi ni ìyá kan bàbá kan ló bí wa just like bí Karimo bó ṣe ń ṣe fún ọmọdé ó kórìíra ẹ̀gbọ́n mi jealous mi gan-an ogun tí ó ń ja ọ̀tá mi ogun tó jà mí wọ̀nyí tí wọ́n dẹ̀ lè ní kọ̀ọ̀kan ṣe fún mi ẹ̀gbọ́n mi wà nú ẹ̀ ọ̀tọ̀ ni àwọn tó máa dúró báyìí tó máa instigate tó máa rán iṣẹ́ oríṣiríṣi iṣẹ́ ọ̀fà láti jẹ́ kó jábọ́ kó ní ògo ọ̀tọ̀ làwọn èèyàn tó máa carry on the operation àwọn oníròmìromi ròmìromi tó ń jó lórí odò báyìí ni àwọn onílù wọn wà nísàlẹ̀ àwọn tó pa Mohbad kan tọkàn déédéé máa ń sike tó máa déédéé tọ ní tó máa ṣe àwọn kan náà ló ń sa iṣẹ́ Kàrímọ lè wà nù wọn nítorí pé kórìíra ọmọ tí wọ́n pè ní àbúrò ẹ̀ tó ń pè ní Wùmí yẹn ẹni pé mo kàn ṣàlàyé fún yín sí pé mo gbé wá sílé láti tún ó sọ ó ti ṣàlàyé fún mi pé òun ti ó confess fún mm, mi níwọ̀n gbogbo ẹ̀ mo ti sọ many times ó ti yé lẹ́yìn ìgbà yẹn nígbà tí mo tún bẹ̀rẹ̀ sí rí owó lórí social media pé wọ́n kọ́kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí rí owó ńgbà covid <laughs> ẹ̀wọ̀n kan tí mo dé Canada òun ni mo ní kọ́kọ́ ní kọ́ lọ bá mi gbé kúrò ní ká rẹ̀ tí mo wó ilé bàbá mi tí mo ní kọ́ bá mi kọ́ gbàtàn máa ta lé yẹn àwọn tó ń jọ ta lé wọ́n jọ pín lé yẹn owó tèmi ìfọ́ àmì lòun fẹ́ kàlẹ́ yẹn àdípèlè so hatred jealousy kò sí nǹkan tí ẹ̀gbọ́n mi ò sọ àǹtí mi kò in fact ni gbogbo ìgbà yẹn gbogbo bí wọ́n ṣe máa bọ́ ṣe di pé mo wá bẹ̀rẹ̀ sí ní nìkan tọ́jú ọmọ àwọn fámìlì mi mọ̀ ń pa ẹ̀ kò ṣe ẹni tó gùn tó jìnnà jìnnà even àǹtí mi mọ̀ nípa gbogbo ọ̀rọ̀ yìí ó máa lọ sí o lọ sí ilé ìlọ mi gbogbo nǹkan mi ló mọ̀ kò sí ní tí mo mọ̀ ń pa ẹ̀ much kí ni wọ́n ṣe mi mọ ẹni tó bí ọmọ tó bí fún láti ọmọ bàdágìrì mi mọ ọkọ ẹ mi mọ anything I don't know anything about her much but she want to be everywhere just like Karimo and when somebody want to be everywhere like that they don't mean good for you they hate you but system they want to play some role and to destroy you kan ṣe kan máa gbà they want wọn ò fẹ́ kó tiẹ̀ fúnra sí wọn wọ́n tún máa ṣáájú ẹ̀ tó bá kọ̀ pé kó máa ṣáájú ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí sọ nǹkan tó ṣe kò sẹ́jọ́ tí ẹ̀gbọ́n mi ò sọ kò sí tí màá ẹ̀gbọ́n mi ò sọ pé mo ṣe rí àṣẹwó meanwhile from one thing or the other in fact jẹ́ kí n sọ fún yín mo dúpẹ́ fọlọ́run ṣe rí nígbà tí mo ní trouble tán parọ́ ọmọ mi gbà ẹ̀ kò ṣẹ̀yìn ẹ̀gbọ́n mi ọlọ́run Elédùmarè ń gbọ́ bọ̀tọ́ ọlọ́run tí ò fẹ́ kí n sọnù sínú ayé kò sí nǹkan tọ́lọ́ ẹ̀gbọ́n mi ò fẹ́ introduce mi sí pọ̀ wọ́n ṣe gbogbo nǹkan yẹn pẹ̀lú gbogbo ìkàyẹ̀ ńgbà tó wá yá tán tó rí pé mò ń lọ sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì gbè mí Jésù gbè mí ọlọ́run dá mi lóhùn ọ̀rọ̀ mi dayọ̀ àdúrà mi lérè fún mi wọ́n fẹ́ overtake ṣáni wọ́n di wòlé èké ó ti ẹyin ẹ̀gbọ́n mi mọ bible ó ẹnu wọn já sọ̀rọ̀ gan bó ṣe wà yẹn wọ́n mọ bible from genesis wọn kì í ṣe gbogbo bible náà mọ̀ bọ̀ ṣẹ́ gbogbo náà ti ń ṣe òrìṣà tán ti ń ṣe oríṣiríṣi síngbẹ́rẹ́ kó nǹkan pọ̀ ṣe dúdú ṣe bọ yẹn gbogbo ẹ̀ pátá ni ọ̀dọ̀ àwọn wòlíì èké tí irun wọn máa gùn báyìí ìdìmọ́níkì irun tó máa gùn báyìí dé ṣòkòtò tó ti yẹ yín lẹ́yìn tó máa dùn gùn dé ti yẹ kì í ṣe <laughs> oh god ṣó ti eyín ẹ̀yẹn ẹ̀yọ ibẹ̀ ló ti gba iṣẹ́ iṣẹ́ ìrànṣẹ́ ọlọ́run wá fi àwọn èèyàn búburú náà ó fi tírèènì ẹ̀ tó ti yé ìgbà tó yá kò sí lọ́tí òpá mú mi nígbà tí mo gbé kúrò nínú ìyà níkà rẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí ó tún bẹ̀rẹ̀ sí ń parọ́ mú mi pé èmi ni mo gba ògo <laughs> mi ìmọ̀gó tíwèé <laughs> ògo tó ti lọ fi <laughs> ògo tí wọ́n ti fi wọ́n ti fi ṣe gbogbo oríṣiríṣi wèrè rẹ̀ ẹ ti understand ó lè mi gbogbo ògo ẹtíkẹ́ẹ̀tì mẹ́rin nígbà tí ó bá ṣòro fún tán so ìgbà tó dẹ́kọ̀ gbogbo nǹkan tí Kàrímọ̀ ṣe kò sí ti àmọ́ tí Kàrímọ̀ ti ṣe kankan wọ́n sì máa lo Kàrímọ̀ tó level but ní tó wà nínú òsínwín tó wà ní ọlọ́tilọ̀ tí máa ń pamọ́ so mo kàn fún yín ní small story yẹn mi ò sọ deeply tó ti máa ń kí n máa sọ deeply kò ní fún ìsinmi but ọ̀rọ̀ wọn kò sí nǹkan tí ò ṣe èpè bí mo ṣe ń fún lóúnjẹ lójoojúmọ́ láti Canada bíbà ló máa ṣe èpè fúnra ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. èpè kò sí nǹkan tí wọ́n bẹ̀ wọ́n kàn ṣe gbogbo wọn ṣá so torí ẹ̀ wò mí yẹn Karimo is enemy from the beginning gbogbo ìwà tí Wùmí put in place tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n plan gbogbo nǹkan fún bó ṣe máa ṣe rèé o bó ṣe máa ṣe rèé o bó ṣe máa ṣe rèé o wá tó stage kan sí gbogbo wọn wá yanwọ́ wọn wá fẹ́ da wọn fẹ́ wọn fẹ́ kó lówó ó ti yé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ kí ó ṣàṣẹlẹ́yà kó ṣàwà láyé kó dàbí aláìsí gbogbo àwọn ọ̀rẹ́ wọn ti sọ di ọ̀tá ẹ̀ àwọn dẹ̀ ló kọ ní nǹkan burúkú tó máa yẹ bọ́ tẹ́ tí àwọn ọmọ yẹn sọ fún yín you don't carry o gbúdọ̀ máa gbọ́ràn sí àwọn èèyàn lẹ́nu jù <laughs> people can disappoint you táwọn èèyàn bá rí pé wọ́n ní kí n ya pátá báyìí mo kọ̀ lórí lórí facebook mo máa ń rí tán máa ń fẹ́ kí n ya partner ti máa kọ̀ tán bá ní kàn ṣe lè máa kọ̀ tán bá ní kàn ṣe lè máa kọ̀ because wọ́n ti èmi ni máa jẹ́ kẹ́nìkan tì mí sí run kán wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ mi kán wá yọ kán tì mí sí free kán wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ mi kó má sí <laughs> oh god torí pé mo àǹtí níbi tí àǹtí mi ṣe wèrè dé ní south africa yẹn kò ló two weeks tí mo fi dá padà sí nàìjíríà kò sí nǹkan tí ò sọ fún bàbá ọmọ mi ní tí mi ò mọwọ́ tí mi ò mọ ẹsẹ̀ ó ní wúkìrìmọ wàá lọ bèèrè lọ Google ó ń gbọ́ bọ̀bọ́ yẹn mo ẹ mọ̀ pé mo ti sọ many times many things many things ó ṣẹlẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀. sísìn tó ń sin Mohbad torí ẹ̀ as a Christian tó ń fi sin òkú Muslim ó ní bá nínú ìyẹn náà pẹ̀lú what for now ọwọ́ Google ẹ̀ máa ti bẹ̀rẹ̀ àti ẹ̀mọ́pá ti analyze analyze dáadáa ṣó ti yé but etí olórí burúkú kan máa jáde tó máa bẹ̀rẹ̀ sí torí jealousy kìíní yẹn many people ló pa Mohbad talent tó pa Jésù Judas là ló ta Jésù ṣùgbọ́n ta ló kọ Jésù má gbélébùú àwọn èèyàn pọ̀ lórí ọ̀rọ̀ Mohbad hmm. bẹ́ẹ̀ ni talent tó pa Jésù Júdásì ló ta Jésù ṣùgbọ́n Mohbad eh, àwọn tó kọ Jésù àwọn tó plato lọ́wọ́ nínú kárọ́ọ̀tì oríṣiríṣi àwọn èèyàn àwọn Farisí Sadusí èèyàn àwọn èèyàn pọ̀ lórí ọ̀rọ̀ Mohbad ó ti yé pọtí kan tí mo ń sọ ọ́nsìn náà ni pé tí ráìsì bá lókùúta ṣẹ́nu oníbàárà ló yẹ kán ti gbọ́ in fact bọ̀bọ̀ ẹ̀mí eh, kí ló parí mọ́ onípọ̀mọ́ ó wà náà wọn tó pa tó pa tó pa Mohbad bẹ́ẹ̀ ni jẹ́lọ́sì máa ń jẹ́ káwọn èèyàn parapọ̀ kan pààyàn ni ìjọ tí ṣé ẹ̀gbọ́n mi ṣì wà nínú ilé mi nígbà tí bàbá ọmọ mi wá kú he was happy like kí ló ṣẹlẹ̀ she was happy ilé tí mo ti ní kó kúrò ń gbà yẹn tí mo fẹ́ kọ́ ilé bàbá mi tí wọ́n wò pé let me go and àwọn APC ra lé yẹn gbogbo àwọn tó gbógun tì mí àwọn àtàkùn forgive them forgive them wọ́n ra lé yẹn mi bóyá àwọn APC nìyà wọ́n ní kàn lọ ra lé yẹn brọ́dà mi kan tó jẹ́ PDP nínú ibẹ̀ tó lọ gbowó lòun fẹ́ lọ fi ṣe election ẹni tó kò lè dépò ṣé <laughs> àwọn àwọn fraudsters wọn àyè irú yẹn tó bá tó ọlọ́pàá kò tiẹ̀ lè dé má jẹ́ ń sọ̀rọ̀ ṣá ó wà náà wọn tó lọ gbowó tó má da nǹkan ẹrú náà wọ́n máa dùn wọ́n ta ilé yẹn ilé náà náà ta wọn ò fún mi owó tèmi ti fi ń kọ́ ilé tí mo ti ṣe iye wọn ò fún mi ṣe ń gbá mẹ́ wọ́n tún lọ tà á lẹ́yìn tí gbogbo àsìkò tí mo ní káyé ẹ̀ kó dáa ẹ ti understand èmi dẹ̀ kọ́ mo bá yé ẹ̀jẹ̀ kò sírọ́ tí ò mi kò sọ̀rọ̀ tí ò ní sọ fún bàbá ọmọ mi báyìí tó bá ti bá mi sọ̀rọ̀ tí n bá kọ̀ báyìí ọ̀tọ̀ ló máa lọ gbé fún bàbá ọmọ mi èmi kẹ̀dẹ̀ rí mo dẹ̀ fọkàn sí pé she is my senior sister so kò lè ṣèkà fún mi irú ẹ̀ ní Karimo Karimo fẹ́ máa tọ́jú tiẹ̀ bọ̀tá ayé Karimo tí Karimo ò bá tí ò bá jáwọ́ ayé Karimo náà máa rí bí ayé Jùmọ̀kẹ́ bí ẹ̀gbọ́n mi yẹn kì í ṣe rọ́ bẹ́ẹ̀ ni mo sọ torí èèyàn kì í tó bá ṣèkà débì kan tó bá ti involve ọmọ kékeré wa dẹ̀ jáwọ́ ó lọ ń sùn pẹ̀lú ẹnìkan ni ilé èèyàn àwọn Yorùbá ló pàwé wọn ni wọn ṣe èkúté onídòdó ẹ mọ sórí Jésù ni tabaníkàmá wọ́n ní jésù gan wọ́n lọ gbé jésù wá wọ́n ní eh, eh, ọmọ yẹn náà kọ́ ní eh, ó maria bíla maria kò bí mi wọ́n borí ọmọ yẹn kọ bíla kìrìkọ kìrìkan ṣé joseph náà ṣó tó torí ẹ̀kọ́ ṣó tó torí ẹ̀kọ́ jésù ni ṣùgbọ́n sọ pé jésù yẹn pé wọ́n lọ gbé wá póyún ẹ̀mí wọn ni àrùn kò dẹ̀ sí ìdí yẹn kí ni gbogbo èèyàn kàn jìkàrí mọ́kàn jókòó ayé àbúrò máa bàjẹ́ inú ẹ̀ dẹ̀ ń dùn wọ́n dẹ̀ wà nílé ọkọ tiẹ̀ ó bí ọmọ ti tiẹ̀ kọ́mọ àbúrò ẹ̀ kọ́ àbúrò ìyá ọmọ àbúrò ẹ̀ kó má ní bàbá mú kó má tún kó má tún gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kó ṣàṣẹ ẹlẹ́yà kárí ayé kọ́mọ yẹn kú wọ́n ṣépè ṣépè fọmọ yẹn oríṣiríṣi ẹ̀yin ò tí ì rí nǹkan kan tó rọ̀ǹgì bí àbí kò tí ì rọ̀ǹgì lójú yín ó rọ̀ǹgì tẹ́lí pé tí n ti gbẹ́nu kúrò lọ́rọ̀ mo gbé ó ti rọ̀ǹgì nǹkan ti báàdì torí pé tí ọmọ yẹn bá ti ìyá ẹ̀ bá ti ẹ̀ mọ̀ nípa ikú ẹ̀ àbí nǹkan kan kò ní pé kó tó torí ẹ̀ kan pa ọmọ innocent yẹn you understand me ọmọ yẹn kò tí ì lè gba ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ sọ́rùn kò tí ì lè gba ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ sọ́rùn but ìgbà tó tiẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́yẹn gbogbo àwọn tó sẹ̀tì tó sẹ̀tì Wùmí sínú game wọ́n wá fẹ́ dànù nígbà tó tó ìkóríta kan nítorí pé jealousy wọ́n dẹ̀ promise gbogbo tó bá tí bàbá bá ti gbowó ẹ̀ ó máa pín owó fún gbogbo wọn owó wò owó wò ni ẹ ọmọ ẹ ni ẹ wọ́n tún fẹ́ ṣe é débi pé ìyá ìyá ìyá Mohbad gan wọ́n ṣépè fún kí gbogbo ọmọ yòókù tí bàbá Mohbad tó bí kó kú wọ́n rántí obìnrin jẹ́ kí n sọ fún yín obìnrin ẹ̀jẹ̀ tóbìnrin dà lọ́jọ́ tó lọ sí ipò ìlóyún àmì tó bímọ kò ń ṣe kò sówó tí ọkùnrin lè ná lórí ọmọ kò tó ọjọ́ ẹ̀jẹ̀ yẹn kò tó ọjọ́ ìkúnlẹ̀ yẹn péènì yẹn ti kọjá rádaràda obìnrin tó bá ní kò sí bóbìnrin yẹn ṣe tíní tó bá dàgbà ó máa ní fílìn pò tí ò àfi tí ò bá bímọ rí á ní fílìn lọ lè bọ rúùmù rí you understand ẹ bàbá máa gbowó ní owó yẹn ni gbogbo wọn ṣe ń support bàbá bẹ́ẹ̀ yẹn àbẹ́ ẹ̀ ní kúre ni ó wò ni èyàn ó bí ọmọ títí ẹ gbogbo yín máa sọ pé wọ́n máa lọ ṣe DNA test gbogbo yín pátá porogodo mo dá mi lójú pé tán bá lọ ṣe DNA test ọmọ yín <laughs> ìgboro máa dàrú èmi àṣẹ tèmi rèé o lágbára Kristi pé gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún DNA test Liam ẹ lọ ṣe DNA test tara yín tí bàbá yín bá wà láyé ìfọ àṣẹ kí n sọ ìyá Wùmí mo fẹ́ yájú sí ẹ báyìí o nísìnyí ó dá mi lójú gan pé ẹni tí Kàrímọ́ gan fi ṣe bàbá yẹn ó lè má jó nǹkan ló bí Kàrímọ́ ọmọ àlè gan ní Kàrímọ́ kí Kàrímọ́ gan lọ ṣe DNA test àmọ́ ìpò nǹkan ọmọ àlè lòun ọmọ àlè má pọ̀ gan nínú ayé yìí àjàjà nílẹ̀ Yorùbá yẹn ọmọ àlè pọ̀ bàjẹ́ níbi tí tó bá jẹ́ ilẹ̀ ìlú àwọn Ẹ̀dó ń sìn máa sọ pé òkè ó lè má pọ̀ púpọ̀ mẹ́ torí pé wọ́n ní wọ́n ní òrìṣà kan tó yẹ pé tó bá ti lọ ṣe ìṣìná o ó máa nǹkan kan máa ayé ẹ̀ máa bàjẹ́ òní lè bímọ yẹn tó ṣé ti yẹ ọ̀sìn tó bá jẹ́wọ́ ṣùgbọ́n ní ilẹ̀ yorùbá tẹ́ pé ẹ̀gbọ́n máa bá àbúrò sùn àbúrò máa bá kinní kan sùn ìyàwó ẹ̀gbọ́n àjàjà kó lọ jẹ́ ìbàdàn tọ̀ ẹ ti ọdún sáà bẹ́yẹn so irú kàrímọ́ yìí kàrímọ́ wọn is a plan géèmù tó le ni ogun lé ìran títa lọ́wọ́ ikú burúkú tó pa Mohbad yẹn <laughs> ikú ẹnìkan ikú àbáyọ tó bá gbé àgbájọ wọn la fi ń sọ̀yà ọmọ yẹn náà gbìyànjú gan ó sáré kàbàkàbà lẹ ṣe rí pé ẹ̀mí ẹ̀ ò yé àwọn aráalé ò dá sí ará àtàgàn ò náni ẹ̀ àti gbogbo àwọn ẹbí àtẹbí wùmí o àtẹbí tó ní o àtọ̀rẹ́ tó ní o everybody are just enemy but ó ṣe wà nínú mọ́ọ̀dì sí àbí mọ́ọ̀g tí wọ́n ní wọ́n gbé sínú mọ́ṣúárì bẹ́ẹ̀ yìí ná ọ̀dọ́ ò ti lọ bí ibi tó wà ó máa wà ní better place but níbí báyìí ọ̀tá sì wà òun náà náà sì bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ yẹn Baba Mohbad Baba Mohbad in fact níbi tó dé ó yẹ kó fagilé tó ṣe rí pé Kàrímú jáde ó lóun fẹ́ jẹ́wọ́ ó yẹ kó fagilé DNA tẹ̀sán kó mọ̀ pé ó fẹ́ ba yí ẹ̀ jẹ́ ni Kàrímú is not anybody's friend he is a thief ó kàn ń ja ìjà competition ni ìjà orogún ìjà jealousy ìjà èmi mo gbúdọ̀ ṣoríire jù wùmí ò gbúdọ̀ ṣoríire tó mi ó dẹ̀ mọ̀ pé wùmí ó ti lé wùmí kò bá wùmí ti lọ jù lọ tó bá yẹ pé wọ́n fi wùmí lẹ̀ wọ́n fi bọ̀bọ́ yẹn lẹ̀ I tell you ṣé ó kàdé wọ́n máa máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ wọn ó mọ̀ pé big celebrity ni wùmí máa jẹ́ òun kẹ̀dẹ̀dẹ̀ kò sẹ́ni tó máa ń bi pẹ̀lú ẹ̀ lọ́yọ̀ọ́ ló ṣe máa ń feel important a máa feel important a máa lóun gbá létí ẹ̀hún òun ṣó mọ̀ pé níjọ́ sí èmi ni mo fún ẹ ní one hundred thousand fifty thousand mo send sí ẹ nígbà yẹn tó fi gba jáàmù ẹ kó tó ṣe tán ní kinní kan kó tó ṣe kinní kan igbá dákòdò ìrìnàjò ìrìn àjò Wùmí wọ́n ní twenty four years ni ìgbà tó fẹ́ gbajá mẹ́ ìgbà tó fẹ́ lọ sí school ìgbà tó fẹ́ ṣe kíní kan ìrìn àjò Wùmí yá o àbúrò kúrọ́ tó ti yé so gbogbo nǹkan tá à ń sọ yìí ẹ Karimo na ọmọ àlè Karimo na olórí burúkú Karimo ó bú gbogbo àwọn ẹbí bàbá ẹ̀ yẹn wọn ò ṣe o kò sí nǹkan tó ń kàn ṣe ẹ̀yin lẹ rojọ́ òun lẹ ń àṣírí òun fún fún wùmí wùmí wo máa fojú ẹ wọn máa bó who are you ta ni ẹ tó fẹ́ fojú wùmí wọn máa bó wàá máa bó ṣé ìwọ ta ló lè mú ta ló lè pa lóòó lè pa àwọn tó lè pa náà nìyẹn táyé bá wò ó ọlọ́run tá bá fi ẹnu sí ọ̀rọ̀ ẹ tá bá ṣe ojú ayé tiẹ̀ tá bá jẹ́ kó orí ojú ayé Facebook àti orí TikTok tẹ́lẹ̀ wa yẹn ayé máa sú ẹ mẹ́rin I tell you ọlọ́run gbọ́ a ti gbàdúrà kan àdúrà kan a kò máa túnú ẹ ni pé àwọn tó ń bá ẹ tó ń bá ẹ ṣeré báyìí kán dojú ìjà kọ ẹ àwọn tó ń bá ẹ ṣọ̀rẹ́ báyìí kán di ọ̀tá ẹ wọn á dẹ̀ di ọ̀tá ẹ wò ó kò ní fáìn ayé yìí sí wọn lè ṣe gan kán lu ọkọ ẹ pa láàrin ọjọ́ méjì ó lè ṣe kí nǹkan kan ṣe ẹ ó ti yé ó ní facebook kò mọ anything kí wọn náà lè join trade kó lè join group kó lè mọ bó ṣe rí ìwọ nìkan ló fẹ́ mú bàbá ìyá Mohbad ẹ má dá sí àmọ́ ìkúlò kan ìwà àti ìyá Mohbad ẹ wọ́n fojú ìyá Mohbad gbolẹ̀ wọn ò jẹ́ wẹ̀ fọmọ àwọn fọ́kìn wọ̀t ṣé kí n sọ fún ẹ <laughs> ṣé wọn ò jẹ́ kó wẹ̀ fọmọ ni wọ́tọ̀ fi mo da yín lọ mi tó wẹ̀ fọmọ mi tó da páúdà dọ̀sìn páúdà sí ìwọ ọmọ mi mo da yín lọ mi tí mo gbàdú tí mo tún sọ ń jọ yẹn pé orogún ẹ̀kan ló fẹ́ pa kí ni akọ̀mọ̀ ń sọ̀rọ̀ láti àìpọ̀ wọn mà nínú àmàlẹ̀ rẹ̀ bọ́tí bá lówó tán bá nídìí ẹ̀pù mọ́kànlá ẹ̀ lọ sójú bọ̀ kó bẹ̀rẹ̀ sí ṣògùn sí ẹ that is it mi lè kó aṣọ mi fún wọn mi lè kó nǹkan mi fún wọn but what of àwọn in-law mother in-law mi sọ pé ìyá báyìí lè ṣe bẹ́ẹ̀ o tó jẹ́ pé agbọ́mọ tí àti ẹ̀sọ́ pé wọ́n wọ̀ fọmọ a kúrò lọ́sípítù lọ́jọ́ ta kúrò lọ́sípítù wọ́n sọ fún mi pé ọmọ yìí o wọ́n ti wẹ̀ fún o ẹ àdẹ̀fẹ́ kí wọ́n kó tún dọ̀la o kó tó wẹ̀ o wọ́n dẹ̀ wẹ̀ fọmọ mi dáadáa tó general hospital mo dẹ̀ jáde ó kí a bá tẹ̀ máa wẹ̀ fọmọ ṣe máa jẹ́ kó ṣojú mi mo wá bi àwọn ìyá yìí o àwọn ìyá burúkú wọ̀nyí mo wá bẹ̀ wọ́n pé ẹ jẹ́ bá mi lọ ra kàpọ̀ wá àwọn dókítà yẹn sọ pé kí n ní kàpọ̀ sílé o sódà kàpọ̀ ẹ ṣàtìmọ̀ àwọn tó bá kàpọ̀ sódà tọmọ tó bá ìwọ ó lè fẹ́ ní temperature díẹ̀ wá lo kàpọ̀ mo dẹ̀ bẹ̀ gbogbo wọn mo kọ́kọ́ bẹ̀ ìyá Túnjí ọmọ Túnjí yẹn tí àwọn Wàsíù àtàwọn APC ń bẹ̀ sí mi sìn gbogbo yẹ máa rí pé mi ìmọ̀ṣẹ́ tẹ ń géèmù tẹ ń play gbogbo ẹ̀ ló yé mi kò sí problem so mo wá pé ìyá túnjí òun lówó mà tó wá kí mi lọ sí ẹjẹ bá mi lọ ra kàpọ̀ mo sì wà lọ́sibítù mà wọ́n náà lọ síbo káàkiri wọ́n ní wọn màrí kàpọ̀ ìyá adélé túndé tó ní tó jẹ́ mọ̀dá ń lọ nígbà tí mo dẹ̀ fẹ́ lọ ṣe ọlọ́run tí mo wà nínú labour kí n tó nígbà tí ọmọ ti mú mi lọ́jọ́ yẹn tí mo ní mo lọ sọ́sibítù ló ṣe kó sínú mọ́tò mi kóró ló ní ká yà síbì kan ẹ mọ tó yà ilé babaláwo àmọ́ bó yóò lọ dè mí pé kí n má rọmọ tètè rọmọ yẹn bí ah ìyá délé mo gbèdì fún yín mà mo jókòó lórí yín ni màmá ẹ má bínú so mo ní kán lọ bá mi ra kapọ́ àwọn ọmọ ara kapọ́ wọn ni wọn rí àṣẹ wọn fẹ́ fi system torí nǹkan ìgbà tí wọ́n á rí yá wọn ló ti pèsè wọn fẹ́ fi system tàn mí jáde mo lè gbúdọ̀ ra kapọ́ yẹn tó wọ́n sọ pé kí n ra kapọ́ n bá dẹ̀ jáde lọ pé kí mi lè gbé mọ́tò mo wá sáré gbé ọ̀kadà kó ẹni tó gbé ṣẹ̀yẹ̀ bímọ tábà ti délé bẹ́ẹ̀ yóò di ọjọ́ mẹ́jọ òwúrọ̀ jáde bífọ́ ọjọ́ mẹ́jọ yẹn tó bá sáré gbé ọ̀kadà kí n lọ wá kapọ́ ṣọ́ọ̀bù kan tí mo dé ni mo ti rí kapọ́ gbogbo àwọn ẹlẹ́yẹ burúkú tí mo pápá tí mo rán níṣẹ́ wọn ò rí kàpọ̀ o wọn láwọn ò rí bóyá wọ́n dọ́nà wọn padà tó pé wọ́n fẹ́ kí n kọ̀kọ́ jọ mọ̀ mi ètò understand torí ẹ̀ ti máa sọ tí torí ẹ̀ ti máa sọ pé tẹ́nìbọ̀dì bá gbógun tọmọ mi ó máa ṣòfò ni bẹ́ẹ̀ ni <laughs> ọmọ tí mo jìyà àbí tó bá gbógun tọmọ mi ó máa ṣòfò ni kì í ṣe rọ́ tó ní ìgbógun tọmọ lọ́mọ ọmọ ọmọ tí Wùmí gbé dání yẹn ọmọ kékeré bó ṣe ọmọdé yẹn ẹnu ẹ̀ ṣe mí gan ṣùgbọ́n tó bá gbé sí ẹ̀ wọ́n máa gbọ́ group of wọn pọkọjáyé àti <laughs> ẹ̀gbọ́wọ̀ tó lọ́kọ wo Karimo má dárúkọ àwọn apọkọjáyé if not kò ní pẹ́ tọ́kọ ẹ máa fi kú àbí wọ̀ mọ́kọ lórí o torí pé o ò gbúdọ̀ máa sọ bíi pé ìwọ ni ọlọ́run ìwọ ni ọlọ́run tó pa àwọn kan lẹ́kún tó pa ìwọ lẹ́rìn táyọ̀ ẹ bá ń yọ̀ tó bá ti ń dún tó ń lu ìrẹ́ tó ń dún kólákólákólá àti ẹ̀gbọ́n táwọn olóṣì tí ò lọ́kọ àwọn alá àwọn táyé wọn bàjẹ́ ti gbọ́ràn mẹ́ tí wọn ò lọ́kọ rí wọn kì í ṣe pé wọn ò ṣe wedding rè wọn ò ṣe nǹkan kan tó dáná ayé rí ó ti yẹ ibẹ̀ yà gbọ́ àwọn èèyàn tó bá sọ̀rọ̀ torí kò yé wọn wọn ò mọ ìwúrà wọn ò dẹ̀dẹ̀ ta fún wọn but ìwọ tó bá wà lọ lọ́kọ tó wá fẹ́ máa fi ná àwọn tí ò ní lójú wọn lè pa ọ́ ṣòtìyẹ kì í ṣèèyàn ló máa pa ọlọ́run ṣòtìyẹ ọdún sàn torí ọlọ́run hate kéèyàn máa kẹ́gàn ènìyàn tó ti yé so ìlú ẹ̀ ń dún kólákólá jù o àwọn sẹ́tọ̀ pápọ̀ kọjá yé wọ́n lè má pọ̀ ká wọ́n tó bó ṣe ń sọ̀rọ̀ yóò lè jọkọ̀ tiẹ̀ torí wọ́n máa fẹ́ kó fìlẹ̀ torí tó wọ́n bá pa ẹ́ ọkọ ẹ̀ máa tètè níyàwó kò lè fìlẹ̀ ẹ̀ ó possible but ìwọ ọkọ ẹ̀ náà máa fẹ́ yanjú kúrò torí ẹ̀ kó iṣọ́ ẹnu ẹ̀ ẹnu ẹ̀ tó dàbí ọ̀bẹ rẹ̀ lè yẹn kó iṣọ́ kó gbé ẹnu ẹ̀ kó gbé ẹnu ẹ̀ ní mọ́ gbọ́lágún kó gbé ẹnu ẹ̀ kọ́ kò kó eyín ẹ kó lọ kó sí pátá ẹ ṣùgbọ́n ẹ̀rẹ̀kẹ́ ẹ tó gùn báyìí ẹ ẹnu ẹbí ẹnu dọ́kì ṣùgbọ́n kó lọ kó gbọ ẹ̀rẹ̀kẹ́ ẹ kó lọ kó sínú basket àbí kó lọ kó sínú sọ̀mí tó fi ń fọṣọ kó lọ sọ̀mí ti ètì ẹ tó ti sàlẹ̀ tó tóbi ju tòkè lọ yẹ kó lọ sọ̀mí tẹ̀ sílẹ̀ kan tó bá fẹ́ rí ìjà ayé ó ń gbọ́ ìkà ló ń jẹ́ bẹ́ẹ̀ torí ìkà ni ẹ́ and Bible say whatever you give shall be given back unto you olóró nínú mo ń wò ẹ́ tipẹ́ aniruyin lé a gbàdúrà fún wọn láyé wọn bàjẹ́ when you want to bà tèmi jẹ́ I speak to the world I speak the world to you pé ọlọ́run gbogbo tí ẹni yẹn ló ń fẹ́ fún mi jó jẹ́ ìpè tiẹ̀ ẹ̀gbọ́n mi ni ọmọ ìyá mi ni n tó bá fẹ́ fún mi ó máa ṣiyẹ́ ṣá ni you know they send anybody ní jọ́sùn tá a dé yìí ìjọba ọ̀hún di àfagbára wọ̀ àwọn tó ní agbára ń gbà pẹ̀lú <laughs> ipa ò ń gbọ́ so kò kó ṣìdànù sígbó ẹ àṣírí ẹ wà lọ́wọ́ ẹ ẹ̀yin lẹ rọ́ọ̀pù ẹ̀ Wùmí ò sọ ẹ́ ní tiẹ̀ ẹ̀yin lẹ́sìn pé ẹ jẹ́ ṣe báyìí ẹ jẹ́ àṣe báyìí ẹ jẹ́ àṣe báyìí kí ló ṣẹlẹ̀ gangan ní tó bá mọ̀ kí ló ṣẹlẹ̀ gangan ó ní wọ́n ń ṣe oògùn ó ṣe ń dómì ó máa ń ṣe oògùn orun mọ́ fún bóyá ìwọ lo ní kó máa ṣe oògùn orun torí ìwọ ni dókítà àbí ìwọ ni nọ́ọ̀sì wèrè nọ́ọ̀sì kẹ̀ọ́ kẹ ò kẹ ò kẹ wá pààyàn apààyàn ẹ̀gbọ́n mi á rojọ́ mi fún ẹ̀gbọ́n ó lọ sẹ́pẹ̀ ó lọ rojọ́ bàbá ó lọ rojọ́ mi fún bàbá ọmọ mi àmì bàbá fada yín lọ mi gbogbo rẹ tí mo ṣe fún gbogbo àwọn èèyàn kan táwọn ò ní jẹ́ kí wọ́n rí bàbá wọn ra pọnpọn fún ní bàbá ń pariwo pọnpọn ni wọ́n ra o pọnpọn ni wọ́n ra o mọ́tò tí wọ́n padà wá rà fún bàbá lórí bíbà nígbà tó ń pọmọ ẹ̀ tán lára àwọn fámìlì àwọn tó pọmọ ẹ̀ tó jẹ́ fámìlì àwọn tó dídì wà ní orí sójú pọnpọ́n lọ ni ṣé mọ́tò tó ń rà fún àbàmùbá rẹ̀ sójú pọnpọ́n lọ. wọ́n máa sọ pọnpọ́n ló rà o pọnpọ́n ló rà o ó máa jogún ọmọ ẹ̀ ṣóò nìkan ló bímọ ni. wọ́n fojú ọmọ ẹ̀ wọ́n fojú ìyàwó ẹ̀ náà ẹ̀ kàn play gbogbo game olórí burúkú ni ẹ̀ kàrí mọ́ olórí burúkú ọmọ àlè tó má bí ẹ dáadáa gbé bàbá ẹ jáde oníyàn ẹ̀yà ẹ̀ fiẹ́lẹ̀ pẹ̀lú bàbá ẹ tí bàbá ẹ tí ìyá ẹ ò bá fẹ́ bàbá ẹ tí ìyá ẹ tí ò bá fẹ́ bàbá ẹ ṣùgbọ́n láyé bàbá ẹ dáa kí ló dé àtọjọ́ tó ti ń bú ìyá yẹn kò sọ̀rọ̀ ọjọ́ tó ti ń ìyá yẹn bàbá ẹ̀ náà ló sọ fún ẹ ẹ jẹ́ gbogbo ọ̀ràn tó bá ti dá jẹ́ kán lọ ka bàbá ẹ̀ gan gbogbo yín lẹ́jọ́ ń ṣe gbogbo lẹ́jọ́ ń ṣe burúkú ẹjọ́ ṣe burúkú fún ẹni èèyàn bímọ fún ẹ látijọ́ ẹ ṣì wà nídìí láti máa fi láti máa bàjà láti máa ba ṣọ̀tẹ̀ kí ló dé láti máa ba ṣọ̀tẹ̀ ẹ filẹ̀ òun ni ó lọ ọ̀rọ̀ mọ̀ràn tó dá kó lọ da ọjọ́ tó bí ẹyẹ tó ló sọ ẹ̀lẹ̀ tó bá jẹ́ pé ó ọjọ́ tí ìyá ẹ̀ tó bí ẹ sáyé yẹn tó bá jẹ́ pé wàá gbàbẹ̀ tó lọ́rọ̀ ń kọ́ fún pains tó dojúkọ you don't see any good thing ó bí ẹ tí ò bá dẹ̀ bí ẹ náà sáyé ń kọ́ bí màmá mi àti gbogbo àwọn ẹbí mi bọ́n ṣe ṣe burúkú fún mi tó yẹn bẹ́ẹ̀ náà ni mo ṣe dáadáa fún ọlọ́bìnrin níbi báyìí everybody call me fool but i'm not a fool. kí ló ṣe kí ló ṣe fún wọn kí ló ṣe Wùmí fẹ́ try láti be on her own ó bìdó náà bìdá rẹ̀ ó ní ẹ àti kòjó ti pẹ́ àti kékeré lẹ̀ ìwọ ló lò sọ pé ẹ Wùmí ẹ ìyá yìí náà ló ba iye Wùmí jẹ́ ó fi sílẹ̀ náà ni tó fi lọ lé Naira Marley ìwọ ló tú àṣírí ìyá yẹn Wùmí náà ṣe bí gbogbo yín fẹ́ dìde ọmọ yẹn fẹ́ dìde náà ló ṣe tó lọ gbìyànjú ni tí ó bá dẹ̀ ti rẹ́ nìkan dìde ó dẹ̀ dìde pé òun fẹ́ lọ ló bá wọn tagbá ẹ ó ní ọgbà kan sọ ó ló sọ pé ọkọ òun ní ó ní oló kọ́ńtàtì kí ló ló ní ló ní bacteria àbí ó ní infection pé ìgbà kan ẹ ìyàgbà kan ni ni Wùmí yìí ló kó infection lára bàbá Mohbad lára lára Mohbad ah ah Kàrímọ́ Kàrímọ́ bóyá àwọn ló kó infection lára ọkọ ẹ olórí orí ọkọ ẹ báwo lórí ọkọ ẹ ṣe rí náà orí ọkọ ẹ dàbò orí ìjàpá ìjàpá tó sanra lórí ọkọ ẹ ṣe rí ìyá ọkọ ẹ tó dàbò orí ọkọ ẹ tó dàbò orí ìjàpá yẹn ìwọ tọ́jú ọmọ tiẹ̀ o kó wọn sí amẹ́ríkà ń bẹ̀ yọ wá ń bólè lè àmọ́ fẹ́ kúkú wọ́n ṣépè ṣépè ṣépè ṣépè olórí burúkú ni ẹ̀mí ọkọ ẹ̀yìn ò ní sọ pé àá ẹ gbọ́dọ̀ ti sọ sẹ́ẹ̀tì wọn pọ̀ kọjá yé òkè tọkọ tiẹ̀ bá kú sí báwo ló ṣe máa rí báwo lè ọmọ pé wùmí sì ó ti gba kádàrá wọ́n ti rí pọ́kọ tí wọ́n ti kú sí báyìí ọtọkọ tiẹ̀ bá lọ kú lọ́la ńkọ́ sí kí ló máa ṣe torí òun mọlẹ̀ tó lè mọ́ òun mọ ẹni tí kú kàn tó kàn máa kàn máa ṣí ẹnu bí ẹnu ajúwe lé wọ́n máa sọ̀rọ̀ ah, kí ló dé ẹ ìyá òun ìyá yẹn olóṣì gbárakú ìyá wù mí ah. bóyá do o mọ anything <laughs> àwọn tó ń ti ẹyẹ wọn fẹ́ kàn fẹ́ bà tiẹ̀ jẹ́ ni o rò pé àwọn obìnrin tó tọ́ máa láìké pé kí tóbìnrin yẹn mọ́bìnrin ni tó bá lọ kú lọ́jọ́ tó fẹ́ tó bí ẹ̀yẹn ní fi ni obìnrin tó ìyá ẹ̀ tó ń bú tó ń kà ní oríṣiríṣi tó bá lọ kú ńkọ́ tó bá jẹ́ ìwọ ni ọlọ́run ń lò tó tẹ̀ jẹ́ pé tú ẹ̀wọ́ ló tiẹ̀ mọ Mohbad rí ayé wùmí àti ìbàjẹ́ àtàjù báyìí lọ wo má jẹ́ ń tàn ẹ́ ìwà burúkú inú ẹ̀ àti jealousy spirit ẹ̀ èmèrè burúkú àjẹ́ tó kọrin kọrin ni ẹ́ ò ń gbọ́ Karimo àjẹ́ tó kọrin kọrin nìyẹn tó gbóná tó níkà ìkà abiyamọ nìyẹn ó wà náà àwọn tó pa Mohbad kì í ṣe rọ tó bá lọ fojú inú wò kán lọ wo òkìrí yẹn the spirit realm wọ́n fi wò mí jẹ́mi pé mo sọ pé obìnrin kan ọlọ́run fi a lot of things on but n sìn ọlọ́run ti ka yín kúrò níwájú mi but nígbà tó ṣe ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́run máa ń fi ràn wọ́n mi gan do you understand mm-hmm. so gbogbo nǹkan tẹ́ sọ pé kí tẹ́ kọ́ wù mí ah hehe ó ga o tẹ́ kọ́ wù mí ó rí ah ẹ wá fẹ́ ó fẹ́ kó kú so wàá máa sọ pé ìyàwó mi ò kúkú lọ́mọ kọ̀ọ̀kan mọ́ ìwọ kẹ̀lẹ́ tó kù wá fojú ẹ̀wọ̀n máa wò bóyá lómi pé ìyàwó mi ti dà mọ̀ ó ti ń ṣiṣẹ́ lamẹ́ríkà pátápátá tó bá pẹ́ tó yá àǹsí àgbàwé amẹ́ríkà á lówó bàbí ìwọ kí ló dé gan obìnrin dẹ̀ ni ẹ́ tí wọ́n bá ti ẹ̀ṣẹ̀ yàngó máa ń dáríjì yàn ni wá jáde síta sẹ́tọ̀ fún àwọn ọkọ̀ kọjá ayé ọkọ̀ tiẹ̀ dẹ̀ wọ́n dẹ̀ yàngè síbẹ̀ yìí <laughs> òmùgọ̀ ó ń pè lẹ́fọ̀ ọ̀dẹ̀ dídìrín ìka ó mọ pé ẹni tó bá ti ní kàjù máa ń ṣe rẹ̀ àwọn nǹkan tí mo kàn bẹ́ẹ̀ sí kékeré ni aníròyìn lè wa <laughs> àǹtí mi ń gbà yẹn kò sí nǹkan tí a tún máa convince mi bí tó convince mi dé a máa lóò lọ gbàdúrà fún ẹ mọ́mí mi náà àti ṣọlá ń wá ní jọ̀kọ̀ táwọn tó rí ẹ̀ yí bẹ́ẹ̀ oníkọ́ṣà máa gbé wọn lọ sí ibi tó kan àtọ̀sá ti pàdé ní bábíṣì kọ́ máa gbé òun lọ síbi tó kan àṣọṣá ti pàdé o wọ́n bá gbé débẹ̀ wọ́n ṣe fẹ́ máa sọ báyìí mọ́mí ló sọ wọ́n ní wọ́n ṣe fẹ́ máa sọ báyìí wọ́n ní ìkan nínú wọn kàn dára pé pé a kì í da fá ní ojú ọ̀gbẹ̀rì ìyẹn mi pé kán dákẹ́ jẹ́ kán má sọ̀rọ̀ torí mọ́mí mi àti àwọn ọ́dàsì tó gbé wá wà mẹ́ ọ̀rọ̀ mi ló ló bá wọn kí ni mo ṣe fún lẹ́ni tó yẹ pé mò ń pọn lé ni èmi ni mo wàásù Jésù fún abọ̀rìṣà ni torí ẹ̀ ti máa ń sọ̀rọ̀ mí àwọn ẹnìkan máa sọ pé ẹ ẹ ṣì always condemn kinní kan tábọ̀rìṣà bá ṣẹ̀ mí màá sọ̀rọ̀ wọn tí pásọ̀ bá ṣẹ̀ mí màá sọ̀rọ̀ wọn ìwọ tó ṣẹ̀ mí mi ìdẹ̀ nítorí ẹ̀ bọ̀ èmi àti ibi tó ń bí mi sí mo ti gbó àti gbé sígbà àti gbé sáwo àti gbé sọ́tún àti gbé sósì àti mọ̀ èyí tó dáa jù ọlọ́run ló dẹ̀ ló ṣe bẹ́ẹ̀ í ṣàwà notice update reply to I mean me you understand àmì ìbọn tiẹ̀ wà ń bí wa òkè ó wà ń bẹ̀ náà love below Google mama Bola who kill him bad love below Google hmm. hmm. àwọn tó pa Mohbad pọ̀ ọ̀tọ̀ lẹni tó ta Mohbad àwọn tó ra Mohbad àwọn tó kìsì Mohbad àwọn tó pọwọ́ pọ̀ tó kan Mohbad gbogbo wọn ni ẹyẹ ẹyẹ tọra yín jẹ ẹyẹ ṣe kí ni ẹyẹ tọra yín jẹ bọ̀tì èyí tí eléèdè tó fẹ́ máa wọn náà fẹ́ pàtẹ fẹ́ á mẹ́kì owó ẹ̀yin tẹ́ ẹ̀ lógo kí ló dé tẹ́ ẹ pa Mohbad láti fi mẹ́kì ògo olóòfo ni gbogbo ẹ̀yin tẹ́ ń fi Mohbad pọ̀ owó lẹ́ẹ̀ lógo ẹ lógo ẹni tó bá lógo ò ní máa fi èèyàn orí olórí pọ owó gbogbo àwọn tèmi tiẹ̀ ti sọ̀rọ̀ wọn bí tó tiẹ̀ ṣèmi àtàwọn tó jalè nígbà wọn ti ní ká máa kádárìjì wọn àwọn tó jà mí lélẹ̀ gan orí wọn ò pọ owó orí wọn hmm, orí wọn ò pọ owó bó ṣe wà yẹn orí wọn ti torí ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ àwọn gan gbọ́dọ̀ jalè kan tó di pé wọ́n wá òkè ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàwọn Nàìjíríà gọbẹ tí gbàmí tí wọ́n bá fún wọn lọ́wọ́ wọn ní fún wọn. okay ẹnìkan ṣe comment ó like comment yẹn ìgbà tó dẹ̀ like comment yẹn okay. Hmm. wọ́n ẹ̀ tẹ́ fi ń wọ́n ti sọ ṣẹ́rí jẹ́ nsọ kọ́kọ́ fún yín níbi tí bàbá Mohbad kàn create sí bàbá Mohbad mi ìfẹ́ máa bá mànì yẹn sọ̀rọ̀ mọ́ mo fẹ́ torí gbogbo èèyàn sísìn tó bá yá gbogbo everybody máa pawọ́pọ̀ wọ́n máa gbàgbé gbogbo sórí kiri tó bá lọ ṣe DNA test tí dna test bá lọ gbé jáde pé Mohbad nǹkan ò ló lọ mọlẹ̀ àmọ́ wọ́n wá jáde wọ́n máa bẹ̀ Wùmí àbí àti ilé olórí burúkú Kàrímọ́ kí ló máa sọ lóṣìṣẹ́ ọmọ bọ́tì tó bá tiẹ̀ máa ṣe dna test gbogbo nǹkan bó ṣe wà yẹn ó yẹ kí bàbá Mohbad kó dáríjì sódà kò ní máa pàdánù gbogbo nǹkan wọn ò dẹ̀ ní ẹ̀gbá tébùtẹ̀ ní gbogbo àwọn tó ṣe bí ọ̀rẹ́ sí wọn ṣe ọ̀rẹ́ majority of them they're just counting wọ́n kàn count scores ni gbogbo wọn ni page wọn bones wọ́n dẹ̀ rówó gbà wọ́n ṣe you see àwa ń sìn àṣìṣe yín àbá akékèké àgbówó wà tó dẹ̀ yá àdẹ̀gbẹ́nu kúrò oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí mi lórí ọ̀rọ̀ Mohbad case and wọ́n dẹ̀ mọ́mọ́ ṣe bẹ́ẹ̀ náà ni láti lè gbá mi tó bá àtàkì business dàgbà àtàkì gbogbo nǹkan àtàkì iṣẹ́ mi ìgbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ December after three months mo ti ń sọ̀rọ̀ tí mo gbẹ́nu kúrò iṣẹ́ mi mo lọ sí iṣẹ́ mi you understand me but iṣẹ́ yẹn lọ́dọ́ má fi lọ mẹ́sìn ìfọkùnrin mi padà sí business mi ló rèé ṣe ó ti yé so ó yẹ kó forgive ni kó let go kó wá bẹ̀rẹ̀ new life kó bẹ̀rẹ̀ peace tó sọ pé wọn bá ti mọ kó tó wá wọn ṣáà ti fẹ́ ṣe ọ́tọ́ sí ti fẹ́ jáde àbí kí lọ ní kinní kan ti fẹ́ jáde sí tí yẹn bá tún ti jáde mo rò pé wọ́n lọ bẹ́rẹ̀ Mohbad wọ́n dẹ̀ jẹ́ kó rest á dẹ̀ jẹ́ kí owó tí wọ́n bá ní wọ́n fẹ́ gbà wọ́n á jókòó àsè family wọ́n tó ń ṣe jókòó tó ń jẹ́ kára àtà kó máa dá sí fún wọn àwọn tó jẹ́ pé wọ́n fìyà jẹ Mohbad lọ́jọ́ ayé in tó dùn mí jù in tó dùn mí jù àwọn tó máa fìyà jẹ Mohbad tó kàn ná Mohbad kiri tó ń sọ pé wọ́n ṣoríṣiríṣi fún wọn ṣé bọ́ì tí kí lorúkọ Naira Marley ṣé kò ní mọ̀ nípa ikú Mohbad ni tí wọ́n kàn gbẹ́jọ́ sílẹ̀ ta ní bàbá bébì torí pé bóyá ti bá Wùmí sùn rè wọ́n Wùmí tí Wùmí bá gbé nílé Naira Marley tí Naira Marley bá bá sùn rí àwọn tí ò gbé nílé wọn gan wọn bá wọn sùn talkless of àwọn tó gbé nílé all this thing life kan tẹ̀rí pé Wùmí ṣe aṣana aṣana group aṣana gbogbo àwọn tó ń pè aṣana yẹn eléyìí boyfriend àkọ́kọ́ ó ṣe fraud ó bá wọn sùn eléyìí ó bá wọn sùn nǹkan dẹ̀ ni wọ́n bímọ fún eléyìí ó bá wọn sùn ẹ mọ̀ yẹ àwọn tó ti lọ lára wọn ni ṣáàgó tó ń búgò. bàbá Mohbad eh, eh, ní tó kàn yẹ kó ṣe mo ti sọ pé forgive let okay tó pátápátá tó bá mọ gbogbo àwọn tó pa tó bá tún dé gan nísìnyí oh god tó bá lọ yá tó ń tẹ̀lé wọn lọ ṣe DNA tẹ̀ tó wá lọ jẹ́ pé Mohbad ló lọ́mọ yẹn ẹ máa ẹsẹ̀ máa máa sọ pé kí Wùmí má bínú àbí wọ́n wá kó gbẹrù fún Mohbad àbí fún Wùmí ẹ máa máa tọrọ owó lọ́wọ́ Wùmí àbí gbogbo ẹ̀yin tẹ́ ti jókòó yẹn <laughs> ẹ jà ẹ fẹ́ kú àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀ tó bá ti yá tó bá tún gbélé náà sọ pé ẹ̀hún kọ́ ló pa àbí ẹ̀hún ló Mohbad mùmí kọ́ mi Liam ńkọ́ ẹ̀ ọmọ Mohbad ni <laughs> wọ́n tún sọ pé ẹ̀ ẹ̀ tari ikú wo ló pa Mohbad ikú ló pa ikú yẹn dẹ̀ máa mú nǹkan kan lọ́wọ́ bọ́dọ̀ ti kú ó ti lọ the best thing nísìn mi ò ní mo like ẹ o hmm? we move on you move on or else géèmù tó ń fẹ́ play pẹ̀lú bàbá Mohbad nǹkan ó dangerous fún bó ṣe wà yẹn wọ́n kó mọ̀ èmi bá sọ pé bóyá kó kàn forgive wọn kó jẹ́ kó lọ sin ọmọ kó lọ sin òkú ọmọ yẹn ó ti yé kí wọ́n jókòó kó pín owó bọ́n ṣe fẹ́ pín ó ti yé ti Liam wọ́n lè fíìsì ti Liam fún tó bá dẹ̀ ti yá tí wọ́n bá ní síkírì kínní kó jẹ́ ẹni tí wọ́n bá fẹ́ ṣe gan kó gbé kúrò ní public lórí ọ̀rọ̀ ọmọ wọ́n ṣe drag ọmọ yẹn ìṣẹ̀ náà òun ló ṣe fẹ́lẹ̀ ní agbára gbogbo yẹn lọ ṣe DNA test ẹ go and do your DNA test and let's see go and do your DNA test all of you Karimo go and do your baby DNA test and bring it out let everybody see the whole world prove start from yourself ẹ kówó olówó ẹ lọ kó ẹrù yẹn fún bàbá o ẹrù yẹn ẹ jẹ́ kí bàbá máa lọ gbẹrù ọmọ ẹ̀ bàbá tó bá ń gbógun ọmọ ẹ̀ bàbá òṣì ni bàbá olórí burúkú ni. wọ́n lè fún tí yàbá jẹ bàbá wọ́n lè fún lára ẹ̀ pé kó máa tọ́jú bàbá pọ̀ kó dìdí ìjókòó kó yóò ló máa gbógun. mi ò kọ́mẹ̀tì yẹn ọ̀kan tó delete but this time ó jìyà lórí ọmọ ẹ̀ ó lè fún lówó náà wọ́n á jókòó wọ́n á jọ fi ọ̀bẹ sí wọ́n yẹn máa pín owó yẹn wọ́n ṣe ń ṣe fún yẹn tó bá fẹ́ fún bàbá nìkan gan wọn ò ní fún ní the right right owó tó yẹ kán fún wọn ò ní fún bàbá Wùmí had to sit down Liam had to be there kó tẹ̀ má jọmọ Liam kó má jọmọ ọmọ Mohbad gan wọ́n ti ó ti àdọ́tẹ̀ kó tó kú kò ń ṣe gbogbo ọmọ àwọn èèyàn tó ń claim irú èmi sìn i'm very sure pé kì ọmọ tí irú ẹ̀gbọ́n mi tí mo sọ pé ìyá kan bàbá kan ló bí wa yẹn ó lè má jẹ́ bàbá mi lóbi kó kàn jẹ́ pé mọ́mí mi kàn fi ju bàbá mi lórí torí pé ó là kó bí ẹ tán sí irú ọmọ bàbá mi kejì náà nígbà tí wọ́n ní bàbá mi ń wọ ọmọkùnrin ṣáṣá ó lè má jẹ́ bàbá mi náà ni kó jẹ́ pé nìkan náà lórí èpù ìyá ẹ̀ tó gbé wá ṣó ti yọrí sítá so bàbá mi dẹ́ gbà á lé ní olóta lé bàbá mi àbí àwọn méjèèjì yẹn wọ́n ló ta lé bàbá <laughs> ó ti yẹ yí bẹ́ẹ̀ kò dẹ̀ sí anyway ṣe imagine jẹ́ àfi jókì sí ẹ ti gẹ́tì mẹ́rin èèyàn máa ń àdọ́tì ọmọ àyàn máa ń jẹ́ èkúté onídòdó nílé ẹ̀ kò máa jáde èèyàn ò tí èèyàn fi ní fìyà jẹ ọmọ kékeré bẹ́ẹ̀ tó bá fìyà jẹ èèyàn tó sọ̀rọ̀ lẹ́fọ̀ọ́ ọlọ́run á dẹ̀ ṣàánú fẹ́ni yẹn á dẹ̀ gbógo fọ́lẹ̀ ẹ lè lọ ṣẹ́gun kó má jẹ́ òun ló ní ọmọ yẹn kọ́lọ́run dẹ̀ jẹ́ kí kó dẹ̀ kọ́ síbẹ̀ pé yes ninety nine point nine percent ni o pé Mohbad ló ní ìdó ló ní ibi tí ọlọ́run burú sí ọlọ́run kórìíra kéèyàn máa kẹ́gbọ́n èèyàn kẹ́kọ̀ọ́ máa gbogbo yín kẹ́kọ̀ọ́ di ọ̀tẹ̀ mọ́yàn kára lé tún gbéra pọ̀ àwọn tó sọ Dáfídì di alágbára nìyẹn bẹ́ẹ̀ ni àwọn ará ilé àtọmọ àti gbogbo àwọn èèyàn tó yẹ kó tẹ́ ìpé kó ṣojú ẹ wọ́n bẹ̀ sí jẹ́ lẹ́sẹ̀ ṣèkà fún ẹ kò sí wọ́n ṣe kọ ẹni ẹsẹ̀ tọ́lọ́run ní sọ di pàtàkì gúnlé I'm telling you ó mọ iye àwọn ọmọ kéékèèké tó tó bá lọ lọ kó kàn fọkàn sí pé òkè bàbá Mohbad o Mohbad lè lọ mu tí ń jọkàn kó máa drive fúnra rẹ̀ kó dẹ̀ kó lọ lásìdẹ̀n kó lọ kú. what about ẹ eh, ẹ eh, kí lorúkọ boy yìí ọmọ ìjẹ̀bú yìí tó ẹ eh, kí lorúkọ ẹ̀ tó lọ sí lásùnmá ẹ̀ tó lọ kú tó kú tóun náà kú yọ̀ yẹn ọmọ celebrate yẹn ṣe bóun lásìdẹ̀ǹtì ni kí làwọn family ẹ̀ kí wọ́n fẹ́ bọ́ lọ́wọ́ fà àṣọ pé àwọn kan ló sàṣì tó fi ṣe tó wá jẹ́ accident náà fi ṣe fún kọ́ you should understand you just let go tí ẹ bá dẹ̀ let go àmọ́ pé ọ̀rọ̀ yẹn ti irritate me I don't want to put my mouth again because àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ yẹn wọ́n dá owó tó bá ti jáde ó yá jáde lọ wọ́n ti fún wọn two hundred wọ́n ti fowó lo àwárí lórí mídíà yìí àgbà bullshit money we don't collect bullshit money okay owó tá a máa gbà tó yẹ pé repetition máa bàjẹ́ we don't collect it mi ò supportive o ẹ eh, ẹ eh, eh, àwọn apọkọjáyé apọkọjáyé àwọn tó bá máa sọ̀rọ̀ yẹ kó jẹ́ ẹni tí ò lọ́kọ rí àbí táyé òde tí ò dẹ̀ sọ́kùnrin tó fẹ́ fẹ́ sìn wọ́n ti wọ́ tó lọ́kọ gbọ́kọ ẹ̀ sórí sílé ọkọ bí orí tó lórí bí orí ìjàpá ìsálẹ̀ ṣèpò orí ìjàpá ni tó ìjàpá tó sọ́ra yìí òun náà wàá sọ̀rọ̀ di nǹkan bàbàrà sọ̀rọ̀ di celebrate gbogbo jealousy tẹ̀tí bàbá Mohbad ìwé ta anyway ṣá. <laughs> Hmm. Hmm táwọn ayé bá máa ṣọ tọ́lọ́run bá máa ṣọ́ọ̀kì yín torí àwọn máa báyàn jà ìwọ̀nba lè wọ́n máa báyàn jà wọn ìwọ̀nba tí wọ́n ti ṣì tì yín let them go wọ́n ti ṣèkà fún yín wọ́n ti pọmọ yín ojú ẹ̀mí yín ibi tẹ́rù bá yín dé nígbà kọ́mọ yẹn tó kú ẹ lè jáde báyìí kẹ speak kẹ wojú Naira Marley ẹ lè wojú ẹ tó máa nà ọmọ yín nínàkúnà tẹ bá ń sọ̀rọ̀ Naira Marley gan ẹ má máa sọ pẹ̀lú ohùn rẹ̀ lẹ́ni ẹ má má dẹ̀ kógun ti ọmọ Liam torí pé kò tí kò tí ì jẹ gbóyó bíi Naira Marley kò tí ojú ẹ̀ ò tí ì jojú ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ kan nà yín pa. kí Naira Marley wọ́n ti máa sọ pé ọmọ yẹn ò ń ṣe ọmọ yín ẹnìkan ló lọ́mọ yẹn kẹ́ ẹ sọ pé òkè mo ti gbọ́ ẹ ṣe ẹ ṣe ẹ fi fámìlì mi sílẹ̀ kẹ́ẹ̀kan fi gbogbo ẹ̀ yá ọlọ́run ọmọ kì í ṣe ọmọ mi kò ń ṣe ọmọ ọmọ mi àbí mo fi yá ọlọ́run owó yẹn náà wọ́n pa wọn mo fi yá ọlọ́run Kini kan ló ń ṣẹlẹ̀ mo fi yá ọlọ́run kẹ́ tiẹ̀ kúrò ní kẹ́ yé ṣe sẹlẹ́bírẹ́tì òkú ọmọ ṣe sẹlẹ́bírẹ́tì báyìí. mi fi yọ o mi fi o bọ̀tì gbogbo ètí kàrímọ́ náà mo wá bẹ̀ yín bàbá torí ọlọ́run ẹ̀yin ni mo wá bẹ̀ ẹ torí ọlọ́run ẹ wá bẹ̀ yín. sọ̀rọ̀ ó lóun bá yín sọ̀rọ̀ ipò òun sọ pé ẹ má ti lọ sin òun ó lẹsẹ fẹ́ lọ fẹ́ lọ sin ó lóun bá yín sọ̀rọ̀ ó wá ń ṣe tó wá lóun ẹ̀yin wá ń rẹ́rìn sí i ó wá ń bẹ̀yìn ẹ̀yin náà jókòó wọn á ní ẹ tó bá ti fẹ́ kó dáríjì kí wọn tó bá ní kó wá sọ ìyẹn náà inú yá máa dùn gbogbo game is playing your intelligence Karimo want to also make him money àbódìgbà tẹ bá ṣe kéèsì títí títí tẹ̀yin náà bá kú anyway ṣáá tí bá láti speak fún yín ọkàn mi ò kí ń speak fún yín mọ́ ọkàn mi ò tiẹ̀ analyze anything for you I just want you to continue ṣé ti yé mm-hmm. Karimo yẹn ọ̀rọ̀ Karimo la sọ lónìí o Karimo you are very useless girl very useless girl ó yẹ̀tì àbúrò ẹ̀ bàjẹ́ anírú yín lé wọn tá mi máa ya wèrè kú ni àwọn ọ̀tá mi wọ́n máa ya wèrè kú ni tó bá yá máa ní ẹ ẹ dájú hmm, àwọn ṣọ̀rẹ́ mi wọn ò dájú mi kó jẹ́ pé Mohbad lè kú sí kó wá jí padà ṣé kò ní mọ gbogbo ọ̀rẹ́ kò ní mọ gbogbo nǹkan bí nǹkan ṣe rí. tó ọmọ ọmọ lè àmọ̀yẹ́ dàbí ọmọ tó ń sọnù báyìí ni kẹ́nìkan ti ẹ̀ wá gbà ẹ̀ fẹ́ fẹ́ ó máa kú ní oríṣiríṣi èpè. Ah lórí burúkú kàrímọ́ náà máa tún wá jáde líkọ̀ọ́ kìnìkan ló ṣì dáadáa. kàrímọ́ tó bá ti fẹ́ máa gbé ọ̀rẹ́ wá tó bá tún gbé wá síwájú mi àbùkù eléèrò ló máa kàn. ajá òkìní rorò kò sójúlé méjì lọ kó àwọn fámìlì ọkọ tiẹ̀ kó kó wọn wá síbí lọ tó bá ń wẹ̀ tó máa ṣe ọmọ ọ̀dọ̀ ẹ kì í ṣe ìyá Mohbad ṣó ti yé o pa wọn o mọ̀ nípa ikú Mohbad ó mọ̀ nípa ẹ̀ but mo ti sọ fún àwọn tó bá ní ikú Mohbad àwọn tó tó àwọn ẹbí Mohbad fún fún let go fún let go kọ́n bá lè wá máa ṣọmọ ọ̀dọ̀ fún ẹ torí ó fẹ́ máa fa Amẹ́ríkà ṣe gàràjì fún wọn ẹ á wá sí Amẹ́ríkà máa ṣe visa fún máa ṣe kinní kan fún kó wá máa fi wọ́n ṣọmọ ọ̀dọ̀ bó máa traffic láti kékeré òun yẹ kó padà sórí dadi freeze ni ọ̀tọ̀ orí yèyé kúdí lòun fẹ́ wá arrangement ni gbogbo nǹkan tó ń ṣe just want to orí Wùmí ni wọ́n kàn fẹ́ gbé gbogbo ọ̀rọ̀ lé. ẹṣẹ ẹṣẹ ẹṣẹ Naira Marley bó tiẹ̀ bó tiẹ̀ búrí ọmọ ẹ̀ náà kọkọkọ oríṣiríṣi nǹkan tó bá tẹjẹ pé wá di pé wọ́n ń gbé nǹkan sí tọmọ yẹn ò lè sùn mọ́ they don't say anything about that anyway sha anyway sha Karimo this is just a token and it's a warning serious warning to you you got to stop your bullshit okay your fuckery stop it ìyá ẹ gbogbo wọn pátápátá wàá máa bú wọn máa ṣe ẹnu pẹyẹpẹyẹ bí ẹnu ẹja tí bá bí wọn bàbá ẹ̀ náà wá ń sọ̀pọ̀tì bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá dáa kí ló ṣe ń sunkún pé wọ́n gbé ẹ lẹ̀ fún bàbá ẹ̀ ṣé tí bàbá ẹ̀ bá dáa yẹ́ ẹ̀ máa fi sílẹ̀ tó bá dẹ̀ pò dáa ẹ̀ you should enjoy it now you should not be able to you, you don't have cause to tó bá yẹ pé bàbá ẹ̀ dáa tí wọ́n gbé gbogbo ọmọ lẹ̀ fún ẹ tó dáa yẹn kí ló wá ń complain fún a pé wọ́n máa sọ pé àwọn tí ẹ dúpẹ́ pé bàbá mi ìyá mi gbé mi lẹ̀ ìyá mi bàbá mi tọ́jú mi dáadáa tí bàbá ẹ̀ bá dáwọ́ ni máa sọ fún náà pé ìyá ẹ̀ gbé ẹ lẹ̀ that you miss your mother nìyẹn that your father is not responsible. wọ́n á ní gbogbo nǹkan gbogbo ẹni tẹ́ ní voice note mi ẹ máa play yes bàbá bàbá ẹ wá sù mí ẹ wá sù mí kó tó di pé tọ́síkiri kan jáde ẹ wá sù mí ẹ wá sù mí pé mo fọmọ yín lóògùn ẹ wá sù mí ó ti ń sọ ó kàn ń sọ̀rọ̀ jágbajàgba lẹ́sì kan sọ pé wọ́n lo sẹ́ǹdì ògùn sí tòótọ́ pé kán máa fi sínú sínú oúnjẹ fún you see that bóyá ní wàásù bó bá jẹ́ ìwọ lo fún wùmí tòótọ́ pé kó máa fún lóògùn kó máa fi sínú oògùn oúnjẹ fún tó bá yá tá a bá gbọ́ o lè pé you no going to be pro for it ẹnu ẹ sì ń dùn belebele o tí mọ kankan they talking about you pé èèyàn pààyàn mọ́dẹ́rà mà ni wà ń tẹnu belebele belebele. ọmọ yẹn kò lè gbàgbé ọkọ ẹ̀ tó kú yẹn ẹni tó bímọ fún tó kú yẹn forever wá tiẹ̀ wò yẹn pé at least wọ́n tiẹ̀ ṣẹ́ gan ó ti gba punishment ayérayé ayérayé kò lè gbàgbé àwa tá à sílé ọkọ gan kó tó di pé ó kú á gbàgbé títí lónìí if i'm talking about the father of my baby like this ó máa ń ṣe bíbí pé kí n má sọ̀rọ̀ ẹni because i don't know my daughter i don't know how my daughter going to feel kì í ṣe pé bóyá ó fún lówó oúnjẹ àbó fún lówó school àbó ṣe nǹkan fún kó tó kú but it's a father là ń sọ yẹn tí ẹni tó ti lọ tí èèyàn ò ní rí mọ́ forever kí náà ṣe pé ó dàgbà ẹ̀ tó máa hàn tí ẹni yẹn ẹ fẹ́ pa gbogbo ẹ̀ rẹ́ systematically ẹ fẹ́ pa Mohbad rẹ́ irú àwọn Naira Marley yẹn àtàwọn tó fẹ́ pa Mohbad rẹ́ they hate Mohbad débi pé Mohbad Naira Marley kọrin kan pé ó ti ṣe ayé ó ti ó ti ó ti jojú ayé ó tún fẹ́ máa jẹ ayé kò lè possible ó kọrin yẹn náà ìyẹn mi pé tẹ́ni yẹn bá ti ní cortism wọn yẹn tó bá ti pa ẹni yẹn tó bá ti kú so ọmọ yẹn náà gbúdọ̀ gbúdọ̀ parẹ́ pátápátá ni you don't know baba Mohbad náà mọ thirty tó fẹ́ ṣe because of owó àti ìgbádùn tó fẹ́ gbádùn láyé ló kàn bílí pé kò má tà òun ló ń lọmọ òun ìbá máa lọmọ kọ̀ọ̀kan láyé kó ṣàgbó kóun náà they won't give it to you the government will not give it to you. ìbá lọ gba gbogbo lọ́ọ̀yà ayé yìí wọn ò ní fún yìí because ọmọbìnrin yẹn gan ó jọ wà papọ̀ nígbà tó kú wọ́n dẹ̀ jọ marry nílò òyìnbó téèyàn bá kú àbí tó bá ti fẹ́ divorce lásán tó bá lówó irú àwọn celebration wọ́n máa sanwó fún ní certain percentage tó máa gbà nínú owó yẹn so a kàn wá a kàn bá gbélé bẹ́ẹ̀ yẹn a jọ a lọ bẹ́ẹ̀. ṣé tó bá wà láyé tán bá má ṣé kò ní ra mọ́tò fún ni á ra mọ́tò fún ṣe bá rí olórin ṣèbó olórin kan náà ní iṣẹ́ ọmọ Davido àti iṣẹ́ ọmọ ṣèbó ra mọ́tò fún ó sọ àwọn ẹbí ìyàwó ẹ̀dọ́ lówó ó tún fún wọn ní fèmù ó tún ṣe dáadáa fún abẹ́rẹ́ ni so kí wá ní àdéjọ́ ní nǹkan kan àwọn olè mú nǹkan kan pẹ́ẹ̀nì nínú owó yẹn bàbá ló máa ní bó náà ti ń ṣe é dàbí gbogbo yín ti mad èmi lọ báyìí mo tún máa padà wá ẹ kówó bàbá oníbàbá fún ẹ kówó bàbá yẹn fún wùmí ò lè rí nǹkan kan gbà lẹ́nu ìwọ kàrímọ́ òṣì ló máa ta ẹ pa kàrímọ́ torí ò fẹ́ kí wùmí ní nǹkan kan ìwọ dẹ̀ sọ pé ẹ mo wá wo project mi ńlé ni mo wá wo project mi ńlé ni ò dẹ̀ fẹ́ ká burú ẹ kó ní nǹkan kan lórí burúkú ni ẹ a ti sọ̀rọ̀ lónìí o ẹni tó bá lọ́gbọ́n bàbá Mohbad tí bàbá Mohbad bá lọ́gbọ́n ó máa embrace ọmọ yẹn padà ni wọ́n ti fi èpè wọ ọmọ lọ́mọ kó má tiẹ̀ jẹ́wọ́ ọmọ ẹ lóbi èpè tí wọ́n ti ṣẹ́ fún ọmọ yẹn gan. ṣé ṣé bàbá Mohbad ní beginning of this story ṣé bàbá Mohbad ṣóun ló sọ wípé kí wọ́n lọ kán lọ ṣe kán lọ exhume òkú ni ṣóun ló ní kán lọ ṣe autopsy ni bàbá tó sọ pé wọn gbúdọ̀ wú òkú o tó má dẹ̀ ti wú báyìí kán méṣọ̀ kán padà wá wọn àgbà padà gbé síbẹ̀ yẹn ni ṣé bàbá yẹn we see a lot of floppy from this man also but we don't want to treat the flop àwọn èèyàn dẹ̀mọ́ mọ̀ máa bú yàn kọ́ máa sọ pé àwọn state of kọjá kí bàbá dá sí ọ̀rọ̀ yẹn i don't support mi ò support anybody tó bá ṣe burúkú ní àwùjọ but at the same time ẹ jẹ́ kí lọ́ọ̀gán tí ó bá ẹ jẹ́ kó take cause kì í ṣe pé kí gbogbo yín wá di terror sí gbòòrò ẹ ti di terrorist lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí náà everybody máa sọ pé màá rí tí bá ti ọmọ yẹn báyìí a máa gé lórí ni a bá ti ọmọ yẹn báyìí a máa ṣe báyìí fún ni wọ́n búlé ọmọ yẹn títí títí kò sí nǹkan tó ọjọ́ ọmọ yẹn ó wà ní five months ọmọ yẹn ti ń gbọ́n sí o tí wọn bá stop wọn sì bọ́n ṣe máa búlẹ̀ ọmọ ìtọ́mọ yìí máa fi wọ five years ni àwọn olórí burúkú àwọn olòṣì wọn máa sọ wọn ní ìdí DNA gbogbo ohun pátápátá ẹ lọ ṣe DNA ọmọ yín kẹgbẹ síta olórí burúkú yín tí ẹ bá tún sọ pé ẹ fẹ́ DNA yẹn tẹ́ ẹ̀ dẹ̀ ṣe DNA test fọmọ yín gbogbo ẹni bá ti tí ò tí ì ṣe DNA test ọmọ ti tiẹ̀ tó dẹ̀ ti ṣìtì tó wá ń sọ pé òun ṣàfẹ́ DNA of Mohbad lágbára Elédùmarè mo bẹ̀bẹ̀ ní o kọ́lọ́run kó bá wa ṣe bó ṣe ṣe fún fún lè àmì tó ṣe ṣe fún Mohbad kó bá wa ṣe fún yín kẹ́ lè mọ̀ so ṣe ń bẹ́ẹ̀ ìyẹn olórí burúkú yìí. ìyẹn bó ṣe jẹ́ o ṣe mọ̀ pé nísìnyí o kì í ṣe pé ọmọ ògbèjẹ nìkan but Liam yẹn is my priority but ọmọ tó dẹ̀ jẹ́ kàràkàrà rí mọ̀ yìí àbí onípọ̀mọ́ yìí ọmọ onípọ̀mọ́ yìí ọmọ onípọ̀mọ́ jẹ gbogbo yìí ọmọ òṣì gidi ni òun ni ṣèbí èmi ni mo gbé ẹ lọ sọ́dọ̀ èmi ni mo gbé ẹ lọ sọ́dọ̀ kínní èmi ni mo mọ nàá èmi mo mọ lọ́ọ̀yà yẹn èmi mo ṣe kínní kan mo ṣáà gbé ẹ lọ inú mọ́tò mi tí mo gbé wá láti nàìjí kínní ní amẹ́ríkà inú ẹ̀ ló wà ẹbí ní panfida àbí kí ló ló gbé wá inú ẹ̀ ló wà kínní kan kínní kan kínní kan náà. Wùmí yẹn ò tí ì ní mọ́tò Wùmí ò ní mọ́tò fúnra rẹ̀ o ó ń fẹsẹ̀ kó ó ń fẹsẹ̀ ṣá báyìí ni o lórí burúkú wá jókòó ti àwọn aráàta wá parapọ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn bí Jésù bó ṣe ṣe fún Maryam Magdalene bẹ́ẹ̀ náà ṣe máa ṣe fún Wùmí wọ́n gbé wá sọ́dọ̀ Jésù wọ́n lé lẹ́sẹ̀ màní ó dẹ̀ ó foríkodò ó soríkodò báyìí ó dẹ̀ ní gbogbo yín tẹ́ kókò dáadáa nìyẹn ó yẹ jòkó sí tẹ́ ẹ̀ bá ti ṣe dẹ́ṣẹ̀ rí èyí tí ò dẹ́ṣẹ̀ nínú yín èyí tẹ́ ń pariwo tẹ́ ń ṣubú olórí burúkú yẹn wọ́n ní kẹlẹ́ o ṣe DNA test sí gbogbo ilẹ̀ máa sáwọ́ gbó ẹ má máa sunkún ni wọ́n sọ bàbá Mohbad wọ́n bẹ̀rẹ̀ sí ní àpẹ ni torí owó olówó kí ni ṣé owó ṣé owó ṣé ṣé ṣé owó World Bank ló fẹ́ lọ gbogbo yín ẹ sọ di dádì ẹ dádì o dádì o lórí burúkú ni yín náà àwọn apààyàn gangan ẹ bẹ̀rẹ̀ sí ẹ bẹ̀rẹ̀ sí ń pọ́n wọn lé àwọn tí tó ń pààyàn tó ń ba society wa jẹ́ wọ́n á ń pọ́n wọn lé ó lè jàgùdà pálí ẹ̀ ní jèrè ẹ̀yin tẹ́ jẹ́ káwọn ọmọlọ́mọ gbádùn tẹ́ máa pa bàbá tẹ́ bá tó lè fẹ́ pọ̀ ọmọ ẹ̀sìn òfu lẹ́ máa ṣe. kó jáde wá kó wá pè wá torí yóò mọ̀ pé bàbá ọmọ mi ti kú kò ní sẹ̀tà àwọn ọkọ̀ jayé kó wá rí bí ọkọ̀ ẹ̀ ṣe máa ṣánkú láìpẹ́ kó máa rí pé nà jókè. Bye for now.